tí wọ́n tún lè jẹ iṣẹ́ yìí débi tí ó lárè ọlájẹkùn ọlọ́wọ́ bá dà. ẹ jẹ́ kí gbogbo wa kí á tẹ́ síbẹ̀lẹ̀ jẹ́ ká mú jọ́sà wa kí á sì mú àwọn gègé wa náà tá a máa tẹ̀lẹ́yìn yẹn gbogbo bẹ́ẹ̀ tí a bá ní láàrin ìgbà tí lẹ́kṣọ̀n lọ ìtọ́wálẹ̀ tí wà fáríjì mọ̀ọ́dún kí a gbìyànjú láti kọ́lẹ̀ kárí ti máa fi ṣọwọ́ bípọ̀ kí lẹ́kṣọ̀n tó dé parí sọ̀rọ̀ tí wọ́n lè láǹfààní àti bá wa dáhùn wọn ìbéèrè wọn. ìsinmi ayé rẹ̀ kúrò. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a fi ọpẹ́ fún ọlọ́run ọlọ́run ọba Allah olókà wá kún ó sì kà wá yẹ olórí oore tí ọlọ́run máa ń ṣe fẹ́ dà á ọ̀nà ni kó ṣe ìrìn àjò mùsùlùmí ẹ̀dá ọlọ́run ọba ó pọ̀ ṣùgbọ́n ìran méjì nínú ìran ẹ̀dá lọ́lọ́run la atakalifu shar'iyya ẹ̀sìn mi kẹgbẹ̀sán ẹ̀kọ́ títí kẹgbìyà. ìrìn ìdá méjì péré lọ́lọ́run là bọ̀ lọ́rùn. ìrìn ìdá ọmọnìyàn àti ìrìn ìdá àìjànú. ṣùgbọ́n àwọn ìdá tó kù ọlọ́run ò la ìlàbọ̀run ẹsìn mi tẹ́ gba ẹ̀san ẹsẹ̀ mi tẹ́ ìyà. ọlọ́run wá sàánú èmi àti ẹ orúkọ náà lọ́jọ́ pé fún mi ń kó káfíń wà ní kó mọ́mí. ó wá fi àwa sí agbárin àwọn tí yóò gbàtọ̀ lọ́wọ́ tí wọ́n ti tẹ̀lé súnmọ́ àdé Muhammad sallallahu alayhi wa sallam ó wọ ọlọ́run bẹ́ẹ̀ ló ṣe bẹ́ẹ̀ eléyìí ó tó lọ́pẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa àmọ́ rírì ẹ̀ àmọ́ pàtàkì ẹ̀ àmọ́ òòrè tí ń bẹ̀ ń bẹ̀ ọlọ́mọṣẹ́ ìgbọ̀nfẹ́ wa. adúgbò fún ọlọ́run tó ní kí ẹsẹ̀ tiwa náà kó pé sírù ìjókòó tá a wà ń bẹ̀ ìjókòó oríire ìjókòó àlùbáríkà. jókòtà ní ṣe àgbéyẹ̀wò báyìí àmọ̀ wọ́n ṣe gbà. Abẹ́rẹ́ ọba Allah subhanahu wa ta'ala. Gbogbo àwọn tí ọlọ́run ló fi sábàbí fún ìjókòó yìí. Onígbé ọlọ́run ló wọ́n ní sábàbí gbogbo wa àti fáwa tí àwa ti náà. Allah subhanahu wa ta'ala. àti ọ̀nà mẹ́rin ọlọ́nkọ́ mọ́dún yẹn lára wọn. ọlọ́run bá kọ́ bá wa fi sínú mi dáná hasanatikum yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bi qalbin salim. wàkẹ́rì fọlá bó láti sọ pé àní máa ṣe irú nǹkan báyìí láwùjọ tá a wà àwùjọ tó jẹ wípé ìbàjẹ́ làwọn èèyàn ń pọ́n léwé ìbàjẹ́ làwọn èèyàn náwó lé lérí ìbàjẹ́ lọ́kà àwọn èèyàn fà wọ́n. tí o bá wá máa dúró àwọn ìdókòó báyìí tó tún máa dá wa padà sọ́dọ̀ ọlọ́run ẹ ó ní pé ilé ayé wọn kà ti ti bàjẹ́ jù báyìí. àti pọ́lọ́dọ̀ ọlọ́run àti bẹ́ẹ̀ lọ́n fún gbogbo àwọn tí ọlọ́run lòdì sábà sí irú ìdókòó báyìí àtàwọn tọ́lọ́run lòdì sábà sí láwọn àyè míì náà fún ìdókòó súnnà báyìí Allah subhanahu ọlọ́run ọba kí ó mọ̀kàn yẹn pa ọ́ ọlọ́run ọba kí ó bá dùn tẹ̀ ẹ́ gbé kó tún gbòòrò jù báyìí lọ ó sì gbogbo ó lò wá ní sábàbí dáadáa. lẹ́yìn lẹ́yìn àní gba wa ní àsìkò àkórí ọ̀rọ̀ tí wọ́n ní kí átàgbéyẹ̀wò rẹ̀ àkórí ọ̀rọ̀ tí a ní bùkátà sí pàápàá jùlọ lásìkò tàwa yìí nítorí pé yorùbá bọ̀ wọ́n ní amúkù ẹrù rẹ̀ wọ́ amúkù ní òkèlè ń wò ní ibi tẹ́rù ti wọ́ wá àtàlẹ́ tá a bá wá ń wo òkè lẹ́gbẹ̀rún ọdún àlérí kankan tó ṣe ìsàlẹ̀ tó wọ̀ ọ̀hún tá a bá ti rí ìsàlẹ̀ yẹn tó ṣe òkè ó dáa ìdílé tó fẹ́ pẹ́ẹ́sì Islam ẹ̀sìn tó kó gbogbo àlámọ̀rí ètò mùsùlùmí pátá tó kù sínú ni. lẹ́yìn tó ń túmọ̀ sí pé káwọn bá lè sọ bẹ́ẹ̀ táàkà jẹ́ mùsùlùmí inú mọ́sáàsì nìkan. rúbẹ́lómi mùsùlùmí mọ́sáàsì mùsùlùmí mọ́kà òní. bọ́bá ti kúrò láwọn àyẹ̀wò ó ti dàpọ̀ mi. ṣùgbọ́n tá a bá rí Islam gẹ́gẹ́ bí ẹ̀sìn tọ́lọ́ ń gbé kalẹ̀ láti tójú bọ gbogbo ètò ìgbésí ayé wa rọrùn ó bá wa jù báyìí lọ wàá lẹ́nu sàkọ́mù alẹ́ sọ̀rí kọ́ lẹ́ àtọ̀yìnà ọmọ ẹnìbọ̀dà pa bàbá dúró ti sọ lọ́n tún jù báyìí lọ dáadọ́ jẹ̀ sí wa ti báyìí òṣìṣẹ́ fìyà jẹ wá ju wípé adágunlá sílẹ̀ àtọ́lọ́ ti gbọ́dọ̀. irú àkórí ọ̀rọ̀ ìdánilẹ́kọ̀ọ́ ti ní ó pè wá padà lọ si wípé àti ẹ̀sìn Islam gbogbo bí ló ti gbà wọlé sí wa lára ǹjẹ́ la sílẹ̀ kò fún ní gbogbo àyè. àkórí ọ̀rọ̀ tí wọ́n ní agbéyẹ̀wò pẹ̀lú èdè lọ́gbàwá wọ́n pè ní bíl bóòlù àá ṣe é pẹ̀lú nǹkan ẹlẹgẹ́. àkọlé ọ̀rọ̀ yìí mọ̀kútàlátùn min hadith nàbí sallallahu alayhi wa sallam. afọ àkọlé ọ̀rọ̀ yìí yọ nínú ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam. ibẹ̀ láti fàáyọ. hadith yìí afọ ẹ̀rọ Bukhari bá wa ìmáàmù mùsùlùmù gbà wá nínú mọ́sánàdì ìmáàmù ahmed ali mbẹ mọ́sánàdì ìmáàmù alifumẹ́lì ó wà mbẹ tó ti jẹ́ àdéhùn tó lálàáfíà àtọ̀rí anasẹ́bìn máàlìkẹ́ rọ́bì ọ̀wọ́ àìkú wọ́n àkọ́ láti pàṣẹ àbá wa anas ọmọ máàlìkẹ́ ṣùgbọ́n ti ṣe àkíyèsí yìí gẹ́gẹ́ wọn làwọn sàlàyé níjókòó yìí ṣùgbọ́n ti tì í. ó fún wa lákòóyọ ọ̀rọ̀ tàbẹ ṣùgbọ́n kò sí bá bẹ́ẹ̀ ṣe náà tó ọ̀rọ̀ padà lọ síbi hadith kó ṣe bí ṣíṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú kẹ̀lẹ́gẹ́ tí a bá ní kẹ̀lẹ́gẹ́ ìtumọ̀ tí kò wá ọmọ fún yàtọ̀ àmọ́ yìí ìtumọ̀ wa tó fún nǹkan ẹlẹgẹ́ òun òun náà nípa fẹ́ sọ̀rọ̀ ṣe. Alkọ̀wárí jẹ́mu kọ̀ọ̀rùwà. Ìdọ́kọ̀dá alkọ̀wárí òun náà ní jẹ́mu ẹyọkẹ rẹ̀ ní kọ̀ọ̀rùwà. Òun náà ní nǹkan bíi tá a lè pè ní ìgò. Ìgbọ́dọ̀ yìí pé tó bá ti lè bọ́ọ̀lẹ̀ báyìí èèyàn lè rí ìdùnnú mọ́ yọ̀kọ̀lẹ̀ bómi ń bẹ nú ẹ̀ omi yóò dà bí o sì sómi nú ẹ̀ tó bá ti lè bọ́ọ̀lù rẹ̀ báyìí o lè ta bó ṣe rí tẹ́lẹ̀ o kò rí bẹ́ẹ̀ ọkọ wa nǹkan ẹlẹgbẹ́ oní ànábì sallallahu alaihi wa alihi wa sallam wọn fi àwọn obìnrin ẹlẹgbẹ́ ànábì sallallahu alaihi wa sallam ó ti ká mọ̀ wípé rizqan bil qawarir ẹ wá sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn nǹkan ẹlẹ́dẹ́ wọ̀nyí. àṣé àfiwé dánábì ṣe níbí yìí ànábì mi ń tọ́ka sáwọn obìnrin ni sọ́kọ́tà bá wọn tó bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí dáadáa tí a bá pa gbogbo àwọn ìwà ẹ̀ àti tá a bá papọ̀ ìkan ó tún ṣàlàyé báwo ìfọ́sẹ̀rò báwo àbáwọ̀. anabi sallallahu alayhi wa sallam anabi ń bẹ lórí ìrìn àjò máa bá wọn bí ya ẹ pẹ̀lú àwọn apá kan náà àwọn ìyàwó ya anabi kan wá ń bẹ tó ń pè ní andesha anabi andesha lè ní gùlẹ́ àmúni mo mo tu. pẹ̀lú gbogbo ìtumọ̀ àwọn ìwà yàtọ̀ ọ̀kọ̀ tó gbà wá òdòdó mi wà kò ní sọ pé gùlámù ní aswad. ṣùgbọ́n nítorí àtúgbà ní ìyẹ́pẹ́ hadith yẹn gẹ́gẹ́ wá ti tu tí mò ń sọ mò ń mara wọn inú Bukhari inú Muslim inú Musnad inú Ahmad Muhammad inú Musnad ìfúnlẹ̀ gbogbo ẹni mò ń tó papọ̀ báyìí. gùlámù ní orúkọ rẹ̀ ló jẹ́ anjẹ́sà. kódà ìwádìí àmì padà gbé wá wípé ìrìn àjò hajjatul wada òní wọ́n rìn. arákùnrin tó jẹ́ anjẹ́sà yìí haadin lahu sawtun hasan. àwọn tó ń pè ní haadin alladhi yahdu bí ẹ bá bẹ lórí ìrìn àjò nínú ìṣesí àwọn lárúbáwá tẹ́ǹgùn kan gùn bí ràkúnmí lápẹ́júwe háàdì máa wà àwọn háàdì onáàlà àwọn tí wọ́n máa jẹ́ kí àwọn ràkúnmí wọn yára mọ́rin ó ti ní mọ́ọ̀dé máa bẹ̀rẹ̀ wọ́n lè máa bẹ̀rẹ̀ wọ́n máa sọ ọ̀bẹ kọ̀ọ̀kan táwọn ẹran dábàá bá ti gbọ́ wọ́n máa yára sẹ́yìn àbíká máa já wọn ní kẹ́kẹ́ ọkùnrin háàdì ni tábàtì rìnrìn àjò háàdì máa ń wà wọ́n ti wá rìnrìn àjò yìí arákùnrin yìí tàn pariwo báwọn kẹ́tẹ́kẹ́tẹ́ àbí ràkúnmí nínú ràkúnmí yìí sì ni àwọn ìyàwó alẹ́sọ́lá alẹ́sọ́lá ibẹ̀ ni wọ́n wà ràkúnmí wọ́n sáré bẹ́ẹ̀ wípé ní ìbára ẹni wa wọ́n tún ṣáájú alẹ́sọ́lá alẹ́sọ́lá ọ̀dọ́ fi kọ̀rọ̀ tó sọ́lá ànábì wa rẹ̀ rẹ̀ ìwé rẹ̀ anabi wa ni ya aindasha waiha ruwaida rizqan bil qawaid níbo mi anabi ni waiha ruwaida sáwọ kọka bil qawaid láàyè mi anabi ni waiha la tukassir qawaid. oríṣiríṣi ìwà ayé àti ló gbà wá. Ànábì sallallahu alaihi wasallam bàbá ìkà ànábì rẹ́rìn gbólóhùn a fi túmọ̀ sí pé ànábì ṣépè fún pàtó. Ìwà yẹn ni ìpínlẹ̀ wa. Tó bá yẹ ló gbé ànábì ni a sọ pé wáyé hàn lóko lábá àná méjì ìmọ̀ àkọ́kọ́ pé àbí tọ́ba jẹ́ pé wáyé láti ẹni yẹn ṣe nǹkan tó burú tó yẹ ká fún ní tó tọ́ sí bí èpè ònà ṣùgbọ́n wáyé hàn níta ni yẹn ṣe kò tẹ̀yàwó bẹ̀kẹ́ akíló sí ọ wáyé hàn ṣùgbọ́n rìwáyà tó padà gbé wá fífọ̀ dọ́kítà ó túbọ̀ sí pé ẹ̀rí ń pàdé bí gẹ́tọ́ làwọn sẹ́lá àti ló lè tó bẹ́ẹ̀ ọdúnwó ẹ̀ka jù lọ. èyí ò ti bẹ́ẹ̀ pọ̀ jù. discount

anabi sallallahu alaihi wa alihi wa sallam anabi yìí fẹ́ ká mọ̀ bó ṣe yẹ ká mọ̀ tàwọn obìnrin pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé bí ìkò ni wọ́n ṣe rí tí kò yẹ bá ti bọ́ọ̀lẹ̀ ló tó bá yìí ti fọ́ yìí ṣe é papọ̀ mọ́ bẹ́ẹ̀ yẹn bá sì tó papọ̀ kò ní í dà bíi ti ìgbà tó ti fọ́. هذا رسول كريم النبي صلى الله عليه وسلم kódà ó bẹ̀rù àwọn àfa tí wọ́n ní ìdídánà ẹbí ìbí sọ wípé rípọ̀mì kọ̀wárì pé tùmọ̀ ẹ̀ ní wípé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn máa jẹ́ kí ràkúnmí yẹn rọra máa rìn bí ìgbà tó ṣe wípé ìkò ló gbé sórí ràkúnmí àbúyẹ ẹ̀ṣẹ̀. torí pé àwọn obìnrin wọ́n fi wọ́n wé ìgò torí pé tẹ́lẹ̀ wá ti mọ̀ pé kò á sọ̀rọ̀ ó tẹ̀ kàtí yọ. Èyí ń tètè máa ń pọ̀ tó wọ́n ti bọ̀lẹ̀. Ẹgbẹ́ tẹ̀ ẹ̀ wọ́n. Sọ̀lọ́ bàbá àríwá rẹ̀. Dáná ti bá fi ọ̀rọ̀ ká wéra wọn. Àwọn ìtumọ̀ tó pọ̀ ó pa mọ́ sábẹ́ ọ̀rọ̀. Ṣùgbọ́n ká máa gbẹ̀rẹ̀ wa lásìkò púpọ̀. Sọ ẹgbẹ́ òdo tí wọ́n dàpọ̀ fún yàn níjọ́ tí yàn dàpọ̀ lọ́yàwó. Òní wípé ìgò la fi lé ọ lọ́wọ́. Òní ìdílé tọ̀ kàmá bẹ́ẹ̀ akásíkàtì ẹ̀ máa sọ náà bẹ́ẹ̀ àìmọ́ máa sọ òun ló jẹ́ ọmọ rẹ̀ rí àbá àti ńlẹ̀lẹ̀ rẹ̀ pé ipò láti lé ọlọ́wọ́ tó. jẹ̀mọ́ kíkì kò lè ṣe tó bí ìyànú tó dé òkè lọ́rọ̀ dà pé consequence lè yọ ọ́rọ̀ ṣé bá ti tù tó bá bọ́ lẹ̀ ní ìsèjọ́ kò ní wúlò mọ́ àjẹpẹ́ká máa sunkún náà nígbà yẹn láti oyè di obìnrin fẹ́ nìkan tó tó àbá ìkùnà àtìlẹ́ ọlọ́wọ́ rí fọ́ọ̀mù bẹ́ẹ̀ kọ́. eléyìí nìkan kọ́ ọlọ́run tó dá àwọn obìnrin jẹ́ nínú àpò àn ọlọ́run tó dá wọn ó ní sábà ń pè wọn nínú súnà ó ní sábà fi wọn wé gbogbo àfiwé náà fi àwọn obìnrin wé yìí kí pàápàá ní tí jóbìnrin àtàdámọ̀ wọn kó lè tètè dáwọ́ ọkùnrin nìyí. torí pé tó bá jọra wọn náà láti máa ń wéra wọn Yorùbá bọ̀ wọ́n ní èpo ẹ̀pà ọjọ́ kó ti ẹ̀lírí ó súnmọ́ kó wà nínú ẹjọ́ ọmọ ẹ̀sùn tó ń àdéjọ́ gbogbo nínú orí gbogbo ìlú òkè àwọn ará èkó pọ̀ bẹ́ẹ̀ wá nínú ìlú kápẹ́tì yín kápẹ́tì wà wẹ́ẹ́ ó dáa tó bá wá ọ̀fà mọ̀ ẹ̀kọ́ ẹ̀fà ẹ̀dẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀fà yìí. ìtọ́ bá fi lè mú èpo ẹ̀fà ó ti déédéé ó ti ẹ̀dí nìyẹn tẹ̀lọ̀ tẹ́ fẹ́yìn ó sọ fún o yóò ṣe kéré tó. adékun tá a fẹ́ kẹ́ ẹ mọ̀ ní wípé ẹkùn yẹn kéré pọ̀ ó ti tó wá lẹ́yìn nìkan nìyẹn mọ̀ pa ẹ̀ ó ti tó báyìí. hàdà wa hakíkọ́ tó tẹ̀sí. tábà bẹ́ẹ̀ fi nǹkan wé nǹkan kó lè tètè yé èèyàn yìí. adé àtẹ̀tùwá ni kò fẹ́ ká mọ obìnrin kí la lè fi wé tí ó fi yé yí o. rí kọ̀m̀bẹ̀kọ̀wá ìtẹ̀lẹ́gẹ́ tẹ́tù tó bá ti bọ́ ọ̀lẹ̀ báyìí ọ̀pọ̀ ni. nínú ìkùrán ọlọ́run fi àwọn obìnrin wé nǹkan tó pọ̀ tẹ̀dúlù aláǹtọ̀dì àdìhínná wà hùsìnìhínná wà ẹ̀fẹ̀tìhínná. àwọn nǹkan tí ń tọ́ka sí àtàwọn wọn nítorí torí pé ò lè mọ nítorí obìnrin tó tọ́lọ̀ tó dà ọ́. obìnrin ó ṣe ìṣesí mi èèyàn mọ̀ ní ọ̀ ń kẹ́ra ni ọ́ ló pa pé ń kẹ́ra náà nínú tọ́bí àwọn rẹ̀ inú àdàmọ̀ ọmọ náà. bá a ti fẹ́ wá ṣe wá sí ní ìta àwọn yìí táwọn ìyàwó wọ̀ àfi wá wọn mọ̀ ní wọ́n. nígbà bá nínú wọn. táwa ní ẹ̀rọ eh, tí ọba ti fúnra rẹ̀ kó ti wálẹ̀ ọ wálẹ̀ o yàrá máa tóbi lọ sí tó yàrá táà lè wálẹ̀ ọlọ́wọ́ ní jẹ́ ìyá ló ní ẹ̀ abọ́sọ̀gbọ́ eh, ẹ náà eh, mi náà bá kó bá gbogbo yìí tá à ń jẹ yìí bá kó máa ní wọn náà èmi ọmọ bíi máa ń lọ́dọ̀ ẹ̀yọ́ mi ò dáni kaba táàmù lọ́dọ̀ mi ọkà mi ò ní balẹ̀ ó ti balẹ̀ bá tó gbọ́ dé. ẹ wá wá àwọn ọkùnrin èmi àti àyíkò náà ọ̀la àdìsí náà ọkà wọn ò ní balẹ̀ títí. ìjọba ń nàgbọ́ fẹ́ra. ọlọ́run pé kí ká mọ̀ wípé ẹ̀ẹ́dẹ́ mọ báwo obìnrin yìí ṣe rí àfi òun tó ń dá wọn ni wọ́n sọ fún yìí tọ́lọ̀ bá fẹ́ máa sọ bọ́ọ̀lù ní ṣe jẹ́ fún wa kọ́ máa sọ lẹ́yọ ẹyọ ẹyọ ẹyọ ẹyọ ilẹ̀ òkun. àmọ́ ọlọ́wọ́ wa mú àfiwé tó lè dé kọ́ọ̀rù wọ́tẹ́ tì í. nínú Kùránì Kẹrim Kùránì Kẹrim ọlọ́run ló ní àwọn obìnrin àlùjànnà ọlọ́run ní ká annahunna baydun maknun. ọlọ́run ní àwọn obìnrin náà wọ́n dà gẹ́gẹ́ bí ẹyin èyí tó tún wà ní pamá ẹ̀yin ẹwọ ẹyọ lórí olùgbẹ ẹ̀yin ẹyọ abẹ́fà yọ mẹ́. Ọ̀nà àtúmọ̀ àti fọ́ọ̀mù kọ̀ọ̀ ẹ̀ nǹkan ẹlẹgẹlẹ yìí kò sí bẹ́ẹ̀ ní ìṣe sí ìyànnú tó bẹ́ẹ̀ yà á bẹ́ẹ̀ lẹ́nu bìrì yóò pọ̀. Bó ti dé nìyẹn ẹ tó wo àpẹẹrẹ ní tí àkọwárí rù tí ọ̀bá yé wa àlùbẹ́ẹ̀lù nǹkan ẹ̀yìn tọ̀rọ̀ fún wọn wẹ̀. Ìyẹn túmọ̀ sí pé àbúdá mi náà ta lọ́kọ̀ bìhín ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ká gbé wọn pẹ̀lẹ́ ká má pa wọn sí. tí a bá fi ìka gbé ẹni obìnrin gbé ẹni ìtumọ̀ tó wà bẹ́ẹ̀ máa kàn án bẹ́ẹ̀ ni tẹ̀lé oúnjẹ máa bẹ́ẹ̀ bá lọ ra ẹni títì ìwọ náà kí ni mo fẹ́ sọ ẹ̀ ìwọ lẹ́ni àkọ́kọ́ tó o bá ti lè bú ẹyin ìwọ lẹ́ni àkọ́kọ́ náà ẹ̀dá ọlọ́run tí ó kọ̀ọ̀kan rí funfun ẹyin ẹ̀yìn ẹni tó sì gan òun ò ní rí abẹ́gẹ́ ẹni tí mo sọ. wọlé ọkọ ọgbọ̀n ajẹ́gbẹ́dá bá ń pe obìnrin ní ẹni ìtumọ̀ ẹni pé kì í obìnrin tí wọ́n ti yọ tó yẹn èèyàn fa ọmọ yín sẹ́yìn làwọn àti yín àtàwọn àbúrò bí wọ́n bá jẹ́ yìí kó rẹ ti fẹ́ jẹ́ wọ́n dà fún wa pé tó o bá bí mi yòókù gbogbo àwọn yìí tó bí kalẹ̀ yìí ní ìgbẹ́ àgbàdo yíyan ni wọ́n lóde wá gbàdo yíyan wọ́n kọ̀kọ́ bá sọ lára ẹ̀ wọ́n wà lé sójú títì báyìí lẹ́gbẹ̀ẹ́ títì lẹ́yìn kaba tó dé lọ́wọ́ àbúrò sábàdo yìí tí ò lé yóò lè jẹun tí ò lé lè kò ní ra o yóò lè jẹun ẹ dákun ẹ bá mìíràn ẹyin jẹ nbẹ ẹyin bí ẹjẹ nbẹ àwọn ọmọ kan nù wọn ti ní ìdẹ́jú jẹ nígbà ọba wa kú ìlàjì níbi kùkún tọ́ba dọ̀wọ́ alẹ́ ọ̀nà àbáyọ̀ tẹ̀lé ẹbí ilé ẹgbẹ́ rí ẹ̀mú wá ẹ bá mọ̀ ọ́n lọ ká mọ̀ ọ́n lọ lé. àwọn ọmọ kan yẹn kọlọ̀ sọ wọn bẹ. àlùbẹ́yìn wọn mẹkìnnún ẹ wo dọ́lọ̀ fi obìnrin wé. ìyá nìkan kọ́ jàmọ́ yàtọ̀ síyùn wọ́n wà kọ́bà ẹ̀ wà kọ́bà ẹ̀ ẹ wo iye èyí tó ní kọ́bà rẹ̀ adẹ́nugbẹ́ ìdáǹpẹ̀ ní ìjà yóò pọ̀ ọ̀ṣọ́ yóò dùgbò wò ìdí jẹ́ ìjà tọ́lápẹ́ ní òkò òhò nìkan ní jẹ́ ìjà adẹ́pẹ́ àwọn tí ìjà púpọ̀ náà tẹ́ẹ̀bà láti rí òhò rẹ̀ là ṣùgbọ́n ọ̀ṣọ́ tá a náà ìjà púpọ̀ هو الذي يواري الزينة والعورة ẹ wá wo sẹ́yìn bò èpo ìkàtúntẹ̀ wọ́n tó ń kan pupa ẹ̀wò yẹ ìkàtẹ̀ yìí ó wò bó ṣe ẹ̀kẹ́ rí ni báyìí ló ń bá kà. dápẹ́ ìyẹn nìkan bá ń sọ ọmọ obìnrin ó ti tó. bákan náà ọlọ́run tún tún wọ ẹ̀yìn obìnrin pàápàá jùlọ ìyàwó nínú Qur'an ọlọ́run ní kàlí hàrù alẹ́ yóò obìnrin tẹ́ oko ní ìyẹn máa dá nìta hukum hẹ́pùlà àwọn obìnrin tẹ́ ẹni yẹn àwọn ìyàwó ní ẹ̀yìn ọkùnrin oko yìí ni wọ́n dẹ̀ ẹ wàá wò wẹ́ oko bá wò ọlọ́run bá làákà ẹ̀ sọ̀rọ̀ jẹ́mọ́ abẹ́ yẹn bá dáko èèyàn ó ṣe wàhálà èèyàn ó san gbogbo bẹ̀ èèyàn ó kọ bẹ̀ àkọ́kọ́ èèyàn kọ́kọ́ ṣẹ̀ta ilẹ̀ tó dáa láti fi dáko. bẹ́ẹ̀ bá lóko ń kùn yẹn dá dábàá lọ fún ẹ̀rọ àpáta ẹ̀yọ́ yẹn ẹ̀ bá wà kùn mẹ́. ìyẹn ni south selection ta ni mo fẹ́ fẹ́ tí ó fi mọ ẹrí fún mi obìnrin wo ni mo fẹ́ gbin nǹkan sí lára kí nǹkan tó jọ ó jẹ́ ìlànà. àwọn kí n sì máa tọ́lọ̀ ń bá fi nǹkan wé nǹkan jẹ̀ máa ìtumọ̀ tó pamọ́ níbẹ̀ pọ̀. وتلك الأمثال نضربها للناس وما يعقلها إلا العالمون ọlọ́run nígbà bá fi nǹkan gbé ra fún yín gbogbo yín kọ́ ló lè yé àwọn tó nímọ̀ wọ́n mú ìtumọ̀ tó pọ̀ láì fẹ́. lọ́wọ́ bá nílé sáwọ́kùn áṣùkùn lákùn àwọn ìyàwó oníyẹn oko ni wọ́n jẹ́ fún yín ẹnìkan tó yẹ pé jàmá kò lè lọ mú orí yẹn dín kọ́nà fẹ́ gbogbo síbẹ̀. ilẹ̀ ọlọ́run ibi tó ti bẹ̀rẹ̀ ni. halifulilakum bẹ́ẹ̀ bá wá wá ẹni ọlọ́run àtó dá adájà máa kílẹ̀ yẹn ó tún ṣe èyí ó tún bẹ̀ sí. kò sí bílẹ̀ ọlọ́run àti dá tó bẹ́ẹ̀ bá tún ṣe ẹ̀kún ni ọmọ ogun bẹ̀. àyẹ̀wò àgbà ẹ̀kún ṣùgbọ́n gbogbo tó lè jẹ́ kẹ́gùn orúkọ mbẹ̀ lẹ́rọ̀ kó mú kó mbẹ̀ ẹ wà gbẹ̀ tó dáa síbẹ̀ bẹ́ẹ̀ bá wá gbẹ̀ tó dáa síbẹ̀ sẹ́jà ẹ̀sùn wa ń lọ jókòó kalẹ̀ ẹ̀sùn máa ró kọ́ṣà mọ́ wọn bẹ̀. ẹ wo mọ́tẹ́tẹ̀ yẹn ń ṣe kó tó di wípé ó yẹ ó tún rẹ ṣe ni kó tó lè fún ọ ní ìtúdá ìyàwó obìnrin tó ó ti ìyàwó kó lè rí nǹkan gidi látara ọlọ́ọ̀bìnrin okun

táwọn èèyàn tẹ̀lé béèrè pé àti ah, òsì náà lè yín tí o bá tó wá inú ìwọlé tí wọ́n aṣọ ìjáde àti lọ́yẹ́ pé gbogbo aṣọ ẹlẹ́ ìlú ti yí lójú aṣọ náà làwọn yóò ti mọ wọn kì wọ́n mọ bọ́ fi òṣìṣọ́ ẹ̀dá àdúrà ẹ̀ ẹ̀dá bá yín sákan lónìí àbábòkò nígbà tó ọ̀pá aṣọ rẹ lé kọ́ níta àwọn ìyàwó ní aṣọ yín ni wọ́n jẹ́ bẹ́ẹ̀ bá ti fún aṣọ yín ṣe ó tàbùkù yín láàyè mí nínú súnà anásọ́lá àlọ́sílà anábì ní àwọn obìnrin tẹ́lẹ̀ ní yẹn àpèjúwe wọn wọ́n dà gẹ́gẹ́ bí alfirash anábì ní alwaladu lil firash anábì fi obìnrin wọ́n fi wó ibùsùn wà wá òsibẹ̀ ni yóò ṣe kú òní ibùsùn bọ́ọ̀ bá lọ bá a bá bọ̀ ó ní ibùsùn rẹ náà ló sùn sí èyàn tí wọ́n máa ń bẹ́ẹ́ lé mọ́ níbi oṣù mẹ́ta tó sùn lọ́yàwó ẹ̀ kò ní ẹ̀ka tẹ̀ máa ń tẹ̀sẹ̀ sílẹ̀ àwọn àfiwé dáná lè ṣe yẹ ọkùnrin tó bá pé nílà káyè ó tún mọ tọ́lọ̀ fẹ́ ká máa yẹ. àwọn àfiwé mi tó pọ̀ lóríṣiríṣi tá a bá ní ká máa kà á ọdún lọ ṣùgbọ́n ká lọ sínú ìdánilẹ́kọ̀ọ́ gangan èyí tá a fẹ́ ṣàgbéyẹ̀wò rẹ̀ rí kan mílkọ̀ wá bóun la ti fẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn nǹkan ẹyẹ jẹ́ èyí tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó fi ṣèwámọ̀ sí. nǹkan ẹyẹ gẹ́ ni obìnrin ní gbogbo ìpele tóbìnrin máa wà ìpele àkọ́kọ́ ọmọbìnrin gbẹ̀yìn bá bí ẹlẹ́gbẹ̀rẹ̀. ìpele ẹlẹ́ẹ̀kejì ìyàwó wa ẹlẹ́gbẹ̀rẹ̀. ìpele ẹlẹ́ẹ̀kẹta àwọn ìyá tí wọ́n bí wà ẹlẹ́gbẹ̀rẹ̀ wọn gbogbo ìpele tóbìnrin rí ó wà nínú ìgbésí ayé ọkùnrin pátá ẹlẹgẹ́ ni wọ́n àgùdọ̀ kan látara. ṣùgbọ́n bí tí mo rò pé wọ́n fẹ́ kí n sọ̀rọ̀ sí púpọ̀ òun náà ni ìpele jíjẹ́ ìyàwó. bó tilẹ̀ jẹ́ pé ìpele jíjẹ́ ìyá náà wọ̀lọ́ ìwé pàtàkì. anasọ́lá ayọ̀sọ́lá ẹnìkan lọ bí ìnáwó òjíṣẹ́ ọlọ́run. tá a bẹ̀rẹ̀ tó lẹ́tọ̀ọ́ sí kí fara mọ́ púpọ̀ jù níbi dáadáa ànábì ní ìyá rẹ̀. ó tún ní tani ànábì ní umma ìyá rẹ̀. ó tún ní tani ànábì ní umma ìyá rẹ̀. ó tún ẹ̀kẹta fún wa sọ pé àfúnmọ́ abáǹkà tó tún kan bá tó bẹ̀ ọ́. nígbà tó wà ń ní ti lọ́dọ́ kámẹ́sẹ̀ dára sí wa ṣùgbọ́n àwọn obìnrin wọn èé pẹ́ di gẹ́gẹ́rẹ́ kì í pẹ́ rẹ̀ wọ́n àsìkò tí ìyàwó máa ní ìdí bàbá lè má ní bàbá lè má sọ fún ìyàwó lágbájá wà á pàdé ìdílé kan àbí lọ sí ìyàwó ìyàwó èwo à ṣé ìyá ń tẹ́ ń fẹ́ sí ìyàwó kékeré kan bàbá mi ṣùgbọ́n lẹ gbọ́ pé ṣùgbọ́n ìyá rẹ̀ sọ pé lọ láti bẹ̀rẹ̀ ṣe nìkan ni dájú èwo dájú ní gàgà. wọ́n lé ṣèlú káàpọ̀ yóò kú ọ lọ lẹ́yìn náà ti yẹ yóò kú ọ lọ. ìfẹ́ rẹ̀ ya ìyá tètè ní ìdí àtúntàǹtì wa ìyá tètè ní ìdí kúrọ́ wa ju ti bàbá lọ. tòlífì tó fẹ́ pé mo ìpele tí obìnrin wà pátá ẹlẹ́dẹ́ ni gbogbo ẹ̀ kódà tóbi lórí àǹtí èèyàn nígbà mi. ọmọ kan tó ń lọ́kùn mo pè lọ bí ilé ẹ̀kọ́ ọpọlọ wà. ó ní òun wà ní yunifásitì ní orúkọ ẹ̀ bọ́ọ̀kì. ó ti wá lọ ibi tó jìnnà tó báyìí ó ní orí sísọ. bàbá òun sọ pé ibi tó bá ti mú tó bá ti mú yunifásitì náà lọ́wọ́ lọ. ọkùnrin ìwọ ó lè lọ mú sáà jẹ ma akpara aba baba dáadáa ni baba tóbi ọlọ́pàá ní kò fẹ́ lọ́dún bàbá ń pè wọ́n ní pé ibi tó bá ti mú àǹtí rẹ̀ tó bẹ́ẹ̀ tó náà ìwọ ni wọ́n lọ. wọ́n lè rí ẹ̀dọ́ ìlọ́sí náà jù. kò sí ìpele tóbìnrin wà tó wọ́n ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀. omi àwa máa bọ́ lójú ẹ̀yàn fún yàrá ní tóbìnrin dà láwùjọ wa lẹ́nu. wọ́n jẹ́ tó bí ti fa ilé kò yí ìwé àti ilé obìnrin bọ́ọ̀sì ẹni ìyá ń jẹ sínú ń jẹlá. ìyà ní mú amúsàrí ìyà ní jẹ ìjàpá òun náà lẹ́gbẹ̀ẹ́ ní àwọn tẹ́ ẹ bá ní ìjàpá tí ń jẹ èrí èrí òkì ìyà ló jẹ́ fi tó jẹ. ààyè tí sáàmù fún obìnrin sí iṣẹ́ àyè kékeré àyàpọ̀lẹ́ tó ga tó wà ẹ̀. ìgbà tó lọ́wọ́ sọ̀rọ̀ nípa òbí méjèèjì pé ká ṣe dáadáa táwọn òbí wa méjèèjì wà wá sẹ́yìn náà lè ìwà nìlérí Àmọ̀ láti òkú ọlọ́kùn sọ́lọ́dọ̀. Ọlọ́kùn yá sọ́lọ́dọ̀. Tó látara àti eré yìí, gbogbo ìpinnu tó lè wà ẹ̀lẹ́gẹ́ ni wọ́n tò. Tó bá wá kí ni nǹkan tó wá tọ́jú ọ̀ràn ẹ̀yàn wípé a gbúdọ̀ sí wọn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. torí pé gbàgbé ń bẹ kò sẹ́ni kan tọ́bẹ́ bí léèrè nu wa táàmù pẹlẹbẹ lónìí. kódà tá a bá ní nínú Yorùbá gan gbà bẹ́ẹ̀ ẹ máa wo kí táàmù ọba wò bẹ̀rẹ̀ bí Àjíkẹ́ Àjíkẹ́ àṣàkẹ́ àjọkẹ́ àríkẹ́ kéjúni tó kẹ́ orí tó kẹ́ ló pẹ̀ kẹ́kẹ́kẹ́kẹ́ àádà ń kẹ́ wọn náà ojú tí ọ̀dọ́ bá mú kíyàwó rẹ̀ nígbà tí mi ò lò ní sọ. ṣùgbọ́n ẹ lọ wo òkè ọkùnrin bí àjàdé bí àjàdí bí àkànwó bí àlàmú ẹ wo ẹ wo tó literary implication lásán ẹ sì mọ̀ pé ẹ lè fi kẹ́kẹ́kẹ́ kẹ́ ẹ fi wé ìjà pé ìgbín nínú èdè Yorùbá lára ń sọ gbì nǹkan ẹ lápára ìgbín bá ti wà ń bẹ̀ àjàgbé àkànwó àlàbí àkànmú gbogbo oríṣiríṣi àtàtà gbogbo bí ọkùnrin ó ti lọ nìyẹn ajẹ́ wípé nínú gbogbo wa náà mọ̀ pé ẹni ìgbẹ́ làwọn òkùnrin kí ló dé táwa fẹ́. àwọn ọ̀tá ẹ̀sìn àti ọ̀tá ìjọmọ ènìyàn wọ́n sọ fáyé wípé àwọn ń kẹ́ obìnrin àwọn bá yìí wọ́n jẹ́ wọ́n ní kò sí dáńfọ́n náà àti ló pé ẹ̀ ń ṣe gender discrimination ọkùnrin ọ̀sà obìnrin ọ̀sà. rárá o man can do a woman can do better. kódà àwọn ọ̀sán fún ìgbà kan dún yìí wọ́n lè woman can do better. ṣé bẹ́ẹ̀ sì ni orí wọn ń tàn yín tẹ̀lé. ẹ wàá máa kọ̀ pẹ́. kẹ́ àwọn ẹgbẹ́ kànga ẹ̀mọ ẹgbẹ́ tó kẹ̀wé. kí ni kí Islam tó fi kúmánì dẹ̀ ẹ̀ tó kà sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ ló bẹ̀rẹ̀ ó lápè ní mùjìbáàtù rìsìkì nìta àwọn kankan tó pọ̀ ló sọ di ọ̀ràn yẹn fún wa pé túláàsì ẹgbẹ́ tó ti ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo ọjọ́ yóò tẹ̀lé gbogbo ọjọ́ yóò tẹ̀lé sábà bí bàmúra bẹ́ẹ̀ o pàṣẹ òun ní ìṣòro yẹn pàṣẹ òun ní ìṣòro gbogbo ọjọ́ yóò tẹ̀lé o tún tẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó kódà kẹ́yìn fẹ́ bá wí lórí tó ṣe tí ò dáa èyí ó kì í tẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀. àkọ́kọ́ náà bọ́lọ̀ ń ṣe dá wọn kọ́lùkù húnà wàtọ̀bì àtù húnà àdámọ́tọ́lọ̀ ń dá mọ́ wọn yẹn àti bọ́lọ̀ ń ṣe gbé ìtẹ̀lé bọ́lọ̀ ń ṣe dá wọn bí wọ́n ṣe rí wọn ó bùkátà fún pé ká tì tiwọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé bàdà àwọn àwọn ṣe rí àdámà wọn kò gba nǹkan tó lágbára kò gba nǹkan wàhálà ẹ̀yẹ dábìlà wa léèrè olórí orílẹ̀-èdè wa Muhammadu Buhari ọlọ́kọ̀ọ́ba tó tì í àlọ́wọ́ bọ́bá tó ló jẹ́ ó ti sábà pa ọpọlọ ìdá kan nù mẹ́wàá ìdí ìmọ̀ pé ikó ju agbára ikó ju nẹ́tọ̀ èèyàn léèyàn lérí ìyẹn náà ń pè ní ẹ̀ńtílẹ́bì ìmúnilẹ́rú yẹ. Ìlórí dáńpè yìí ìmúnilẹ́rú ìjẹni níyà ó ní kí wọ́n ní kéèyàn ó ṣe tó ju tọ́kọ̀ ìlọ. Àwọn sójà máa ti bẹ̀. Bọ́lá jáde ní sójà kó jáde lọ́dún tó kàn Ẹ̀rọ kàn kọ́ màkàrí I don't carry am that's the problem you must carry it kò sí ẹgbẹ́ ìgbìmọ̀ àwọ̀rí ó gbé tí ìjàmbá tó ti wọ́n máa lọ́wọ́ pé I will carry it down. ọwọ́ àwọn máa ó ó ó carry carry carry am don't mind ever move yẹ I will carry it down out. bàbá ńlá ìnira tuntun yìí tó gbé kò sí gbogbo tó yóò ṣe kó o lè ṣe nǹkan yẹn yóò dẹ̀ mọ fọ́ọ̀sì rẹ kò ṣe ìtọ́lẹ̀ ni a máa ṣe pẹ̀lú obìnrin yẹn ẹ tètè máa sọ́ọ̀dì nítọ̀. kìí ṣe gbà tí èèyàn tó ṣe wàhálà nìkan nǹkan lè bẹ ẹ̀mí obìnrin ò lè gbé e tẹ́ bá fẹ́ pa àlòkù tẹ́ bá ti fẹ́ ẹ̀sẹ̀ yẹn sí ìdààmú bá nìta. ọlọ́run yẹn máa dùn wọ́n ti ẹ kọ́kọ́ máa sọ́ọ̀dì nítọ̀ wọn tẹ́ bá fẹ́ bá wọn wí náà ẹ sọ́ọ̀dì nítọ̀ wọn ọ̀nà wo lẹ́ẹ̀lẹ́ fi bá wọn wí tí kò ti ní í pọ́ torí pé rí ọ̀nà wọn lẹ́bi tù tó bá ṣe yẹn ọ̀nà wọn lẹ́bi báyìí tí òbí ní padà bí tó fọ́ lórí pé gbogbo ọlọ́run gbọ́ àlẹ́sọ̀lá àkàlà gbọ́. ọlọ́run tó dá wa gan ọlọ́run ní pé ẹ̀ṣẹ̀ tó tóbi oníkẹ́yìn ó máa là bọ ẹ̀mí kan lọ́rùn in tó tako mẹ́tọ̀ ẹ̀ lágbára rẹ̀ rẹ̀ náà Al-Qur'an Karim Suratul Baqarah ọlọ́run la tukallafu nafsun illa wus'aha. àwọn ọlọ́run tá a yín gan àlá nǹkan tó jù ẹ̀mí lọ àlá bọ̀ lọ. bó wá ní ìwọ ọkọ tó wáá pé inú màá làgbé ìyàwó lọ́rùn ìjó agbára ìyàwó lọ. kódà ló àgbà àgbà máa ń ṣe Rabbana wala tuhammilna má là náà pàtàkì náà yìí. ìlú ọlọ́run ọba má jẹ́ kí n tá àlágbára má làbọ̀ wá lọ́rùn ìyàtúmọ̀ ibẹ̀ láti kíyèsí wípé gbogbo ẹni nínú tó sọ́jọ́ ọ̀ràn yàn pé ká ṣe obìnrin pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀kan ni bọ́lọ̀ ń ti dá wọn yẹn gan. àwọn wa'ashiruhunna bil ma'ruf. ọlọ́ni àwọn obìnrin tẹ̀lé nìyẹn ẹ bá wọn lò pẹ̀lú dáadáa. fàyín kàrí tùmùhún ẹ bá kórìíra kankan lára wọn lónìí òṣèyàn ẹ lè kórìíra kankan. ويجعل الله ويجعل الله فيه خيرا كثيرا ẹni kórìíra nǹkan lẹ́yìn kọ́lọ́ wọn bá kó sì fi orin tó pọ̀ sára nǹkan tẹ̀lé láì. àwọn àfáà wọn sọ̀rọ̀ tó pọ̀ lórí abala yìí. tí mo ẹ̀fọ́ àyàn bẹ̀rẹ̀ pé tọ́lọ̀ bá jọ fún wa pé ẹni kórìíra nǹkan lára obìnrin àjẹ́ wípé kò sí perfection obìnrin. gbọ́dọ̀ ń ti dá wọn gbogbo tọ́lọ̀ ń dá dáadáa ni pípé sí i ṣùgbọ́n bọ́lọ̀ ń ṣe tó bẹ̀rẹ̀ ó dá àwọn nǹkan kan sára wọn tó fi jẹ́ pé kí nìyẹn kì í ṣàdéhùn fún wọn kí nìyẹn máa ràn wọ́n lọ́wọ́ láti ṣe ìtọ́lọ̀ nítorí ẹ̀dá padà. lápèjúwe sí àwọn katapila náà ń ṣe àwọn kúndùn sàn ńláńlá yẹn bẹ́ẹ̀ ká mọ̀ ní àkílódé ah, fún òfin èsì wáìnì agbègbè lódò tí o lè sọ. Tí o lè sọ ìwádìí bẹ́ẹ̀. Oníṣẹ́ ti lọ́wọ́ bẹ́ẹ̀ni àwọn tí wà mọ́ gọ́ọ̀gà nìkan ló kù di. Ẹ wá ní ọ ẹ lọ sí AC nígbà pé kí ló lò. Bí ó ṣe bá iṣẹ́ ti ẹ̀ mú nìyẹn. Ọlọ́run rí ọkùnrin lẹ̀ pé àwọn òní máa gbélé ní òdà lọ́mú. Tọ́wọ́ ẹ bá wà ní àfọ́ ọmọ lọ́mú ni ebi yọ̀ọ̀bà ọmọ ẹ̀kú. Ọkùnrin lọ́wọ́ àlejò kó ná ọmọ ń sọ mọ́. ọmọ yẹn lọ́dà mu bọ́lá wọn ti dẹ́yìn obìnrin ń ṣàlékù ṣùgbọ́n iṣẹ́ tó fẹ́ gbé fún yín ó máa máa da yín lọ́nà yẹn ẹni obìnrin máa rọ̀ lórí káàdì ìtumọ̀rọ̀ ọmọkú mara bàbá lè jarí ó gbúdọ̀ tó sínú lé n bá gbé bá bọ́ ọ́nú lé lọ pé bẹ́ẹ̀ ni bàbá tó náà ló ṣe tó ta tó ọmọ àbúrò ẹ̀gbọ́n bàbá ṣùgbọ́n tí àwọn alẹ́ ti ṣe à èmi ò fojú rẹ̀ fún lọ́dọ̀ àárọ̀ òní lọ pé òun lòún sọ pé kó lọ lórí pé yóò ronú ọjọ́ kan tó ń kúnlẹ̀ tó bì yóò ronú oṣù mẹ́ta tó ń fi kú. bọ́lá ń ṣe tẹ́mi obìnrin yẹn tẹ́mi tí wọ́n dàbá níbi ìtiwa kò sóbìnrin kankan tí obìnrin wọn náà tó bá ti lè tọ́kùn tẹ́kọ̀kùnrin ní ìdí máa ń gbà láti bí kan àlọ́ àìlú mi. torí pé àwọn òní ìgbà pé zùmọ́bìnrin obìnrin kan lọ pọ̀ ní ìmọ̀ ẹ̀dẹ́bí kò tún lórí kò tún bíbí ó ti bàjẹ́. bọ́lá ọ̀sẹ̀ táwọn obìnrin àdámọ́ tó dá sí wọn lára yẹn náà ló ṣe déédéé iṣẹ́ tó lọ́ọ̀ gbélé wọn lọ́wọ́ àwọn ọkùnrin gbọ́dọ̀ wà mọ́. Ànábì sallallahu alaihi wa alihi wa sallam nínú hadith àkọ́ Abu Hurairah radiyallahu anhu ó ní àdìsọ àfẹ́lá ń bọ̀rọ̀ kan bọ̀ àdìsọ wa nípa ìnáhùn náà kò lẹ́sìn alábìnrin lọ màpá wo obìnrin adá wọn láti jẹ fún a wà ìnà àwọn àjàṣe yìí ìdílà ìhàlà ìgbó tẹ kọ́kọ́rọ́ jù níbi ẹ̀fọ́ àtẹ̀rí èyí tó wà lókè mu olóòtẹ̀ kọ́kọ́rọ́ jù fà ìdè àtẹ̀tù kí mú kàtàkà tó o bá lọ fẹ́ nàkó tọ́ yóò kàn wà ní ìtàrọ́tà tó o bá sì sílẹ̀ lẹ́nu yẹn sẹ̀lẹ̀ àwájú àtọ̀tọ̀ òsì bìbí fàyà. ojú kan náà ló wà bọ́ba lọ bẹ́ẹ̀ nà yọ kà bọ́ba sì ní o sílẹ̀ bẹ́ẹ̀ kọ́kọ́rọ́ náà yóò sì ọ wàrà máa bá lò òbí kọ́m kọ́ ẹ̀mí wọn kọ́ bọ́lọ̀ ti dá wọn jẹ́ àní wọn lọ́mọ àní wọn láyìn àní wọn níyàwó àní wọn níyà ọlọ́run bá kí ìgbòho wọn. bí kọ́m bí kọ́ ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ bí ìṣúwàsí bàbá jọ ń sọ tí wọ́n mọ̀ fúlò tó o bá sọ bá kan yóò lè ṣe orí ẹ pé pẹ̀lú tó o sọ ó tún mọ ẹ̀mọ́ tó àwọn ló gbé mi ó sì àtúbà. bọ́lá ń ṣe dá àwọn obìnrin rí kọ́ rí kọ́ èyí ó ṣe pẹ̀lẹ́ àkọ́kọ́ náà bọ́lá ń ṣe dá wọn tọ̀ bí àwọn yẹn yóò yí wù àríkọ́ bìtì nà ó béèrè fọ́ká ti pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́. ẹ bá gẹ́gẹ́ nínú tó béèrè fún tó sọ di dandan pé ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn obìnrin òun náà ni pé gbogbo ẹnikẹ́ni tí ó bá ti jẹ ẹyin inú àpáta oníṣẹ́kíni oníwẹ̀lú akéwù gbogbo ẹnikẹ́ni tí ó bá ti mu omi inú àgbọn kò ní ro ìdààmú lòun ṣe níbi títí ń ta àdálẹ́gbà lọ́wọ́ kò ní dùn nítorí pé tómi abára ti délẹ̀ kò sí àṣìbùdó fẹ́ àṣìbùdó. ìdí ìdòm jẹ́ pé èèyàn ọ̀rọ̀ èèyàn ní káṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ká lè rí dáadáa tó ń bẹ lára wọn ká lè rí dáadáa tó ń bẹ ọ̀tọ̀ ni ibnu qayyim lìjẹ̀wùdíyà ọ̀tọ̀ ni ibnu lìjẹ̀wùdí. ìgbà tí wọ́n tó ayé àtàkà síwájú tọ́wọ́ ọba aláàyè sọ́kùn nìta àyà nẹ́ẹ̀tìn ẹlẹ́nu wa aṣọ òun náà bíi màálù ẹ bá wo obìnrin lò pẹ̀lú dáadáa fa ìkẹrì tùmùhùn tẹ́ ẹ bá wá kórìíra kankan lára wọn fa àtà àtàkàrà òṣèyàn èyàn mà lè kórìíra kankan lára obìnrin gbà mí wáyé di alùwọ̀wù fi ìkọ́yọ̀ gẹ̀sìrà kọ́lọ́ ọba kó sì fi oore tó pọ̀ síbi ìkẹ́kẹ́ ìnáwó rẹ̀. àbọ̀wá inú ìjọ̀sí wọ́n wá ní ááyà yìí àwọn kan méjì kan wà mẹ́. àkọ́kọ́ náà ní pé anal insan wípé ọmọ nìyẹn bọ́dọ̀ ń ṣe dá wa làmìyá aláàmù ojú àsọ̀lá ọmọ nìyẹn ò lè dá mọ́ tó dáa pọ̀ lójú rẹ̀ fọ́fọ́ tó ò lè dá mọ́ tó dáa fún ọ. wọ́n sọ pé farúfàmà farúfàmà tìrúdì mélòó mélòó ni nǹkan mi ìtọ́kẹ́ èèyàn ó kọ̀ ádámà múdá tí ó padà di nǹkan tó lẹ́yìn ọ̀la bákan náà sì ní wa mahmudi àádá mọ́tòmúùmá mélòó mélòó ní nǹkan tí èèyàn tètè fẹ́ máa ń tó ìpè lẹ́yìn ọ̀rẹ́ yìí ìwọ́n kábà balẹ̀ rẹ̀ tí ó padà di nǹkan tí ojú ó tìyàn lérí ẹ̀ wọ́n ní ẹ̀kọ́ àkọ́kọ́ nínú ayà yìí ẹlòmíín bẹ nígbà bá fẹ́ fẹ́ yàwó nínú ẹ̀sọ́ nígbà tí mo fẹ́ ẹ̀ àkọ́kọ́ kó má tutù kó pupa àmọ́ kó má pupa jù kó ga kó má ga jù kó sì má jẹ rárá kó sara kó má sara púpọ̀ kó sì má jẹ tínrín jù kó ha Quran kó sì má sí pè yàtọ̀ sí sí kó má má sọ pé information ẹgbẹ́ tí mo ti ara jọ kó lè mọ sàn pé kó má má sàn ẹgbẹ́ tí wọ́n ṣe ó sì mọ rí pé wọ́n bá dàbí ọmọ ẹ̀kọ́ pẹ̀lú ọgbọ́n yóò gùn bá ọmọ ẹ̀kọ́ yóò gùn bá ó mọ rí rí kó lè pe rí. Ibò bá wa ka gbogbo èyí kalẹ̀ ṣé láyé láti rí o. Ìwé ẹ̀jú bẹ́ẹ̀ nìyẹn. Òun ti ń sọ ìhùn náà gbogbo tó kàkalẹ̀ tó gbé sábà jẹ àmú kan láti dúkúrò tó ìgbà ni. obìnrin ní yóò mẹ́wàá yóò da bẹ́ẹ̀ o lè má mọ̀ sọ o lè má ní ágàbà. wọ́n á kẹ̀lẹ́ ṣùgbọ́n ní bàbá ti bẹ́ẹ̀ lọ obìnrin bíi ìtọ́sí sinú ẹ́ńfílọ́pù yẹn bọ́ba ti délé bọ́ba ti dá ìtọ́ba ti bá pẹ̀ tọ̀ rọ̀bì ìtù ni tiẹ̀ nu wá mọ̀ bó ṣe máa mánéèjì nǹkan rẹ̀ ó ti tọ́jú ibi tó dáa sí òwò àtúntò sí. mélòó mélòó ni nǹkan bíi ìtọ́jú pé àrùn pé kò dáa tó padà já sórí fún wa. àdìrẹ́jọ́ fẹ́yàwó kàgbá ah, ó ti tutù bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ fọ̀rọ̀ náà yóò ti tutù bẹ́ẹ̀ bá ti sọ náà wò jẹ́ ṣe ìlú ká kíkì wà á sí ẹnu ìlú wà á sí kájọ a fọ àpàdà wàá pọ̀ kó orin ọlọ́run ṣe fóun nígbà àbá àbẹ́ ṣe sáyíyà tó sọ mú ìgbẹ́ bá ti dé náà yìí. bẹ́ẹ̀ bá ti bàbá àti orin ní. tó ṣe gbọ́dọ̀ gbọ́dọ̀ gbẹ́dọ̀ pé kí ẹ ti pè é ẹ pè é bí èdè ní àgbàjà àtúnyẹ̀wò àwọn fi ṣe bó ìyẹn ni ìmọ̀ ètò ìjà òjì àìsàn sọ. wọ́n ní mélòó mélòó ni nǹkan bí ìtọ́ kọ̀ áádà mahmuda tó padà di nǹkan ẹ̀yẹ wọn tó bá yá. wà mahmudu ní áádà mahmuda fún mélòó mélòó ni nǹkan ẹ̀yẹ tí wọ́n pè lẹ́yẹ lẹ́yìn tó padà tó bá dọjọ́ ọ̀la. ẹlẹ́gẹ̀dì adal insan dájájọ́ ọmọ ènìyàn láyà ká yẹ́dì mahmuda lẹ́sàfin ìmọ̀kùrọ̀ pé láyé kò sí nǹkan kan téèyàn tó dáa dáa dáa dáa tó wà ní rí nǹkan tó kórìíra bó ti kó mọ níwà bẹ́ẹ̀. fàlẹ́yàsí alàmẹ̀yẹ kọ̀ọ̀hú lima yìí. ajẹ́pẹ́pọ́ mẹ̀yẹ́ máa ṣe sùúrù lórí nǹkan kan èyí tó ṣe wípé ìtò nífẹ̀ẹ́ ìtò kórìíra ó wà ń bẹ̀ ṣùgbọ́n wàá ṣe sùúrù lórí ìtò kórìíra yẹn nítorí ìtò nífẹ̀ẹ́ tó wà ń bẹ̀ yẹn náà ìyẹn ló máa wọ̀ tó fi ní máa ka àwọn kan tó kórìíra yẹn tó fi ní máa kà á kún. ọ̀kan náà wọ́n jọ̀mọ́ ó ní ìdá kúńtà sí kúlé òmùrì mu àtìmá sọ̀dí kọ́kànlá ń tẹ́lẹ̀ kọ́ lẹ́yìn láàtọ̀ àtìbò fàáìsì wàhídàn àwòsí àkàkà fàìnáwó mọ̀kọ́ọ̀lì kùdàmbì mọ́rọ̀tàn wà mùjànì. إذا أنت لم تشرب مرارا على القدع ضمنت وعين الناس تدفو مشاعرك àbọ̀ ni ìdàkúta fi kúlì òmùrí mu àtìgbà tó bá tẹ̀lé pé níbi gbogbo nǹkan láyé yìí ẹni tí sábà máa ń sọ àlékún kò sábà máa ń mú àlékún kan tọ́lá ẹ̀rẹ́ kan bá ti ṣe nǹkan báyìí ó ní kò pàṣẹ bọ́ọ̀lù ẹ̀rẹ́ kan bá ti ṣe nǹkan báyìí ó ní kò ṣe dáadáa bọ́ọ̀ bá bàbá kan ó ní bàbá yìí kò ní wọ́n yọ bẹ́ẹ̀ náà ní igbó pé wọ́n ní kánú mọ̀ ká jẹ́ ó ní lọ́ọ́ mọ̀ wípé làǹtàlùkọ̀ lẹ́bi látọ̀ àyè láyé tá a wà ní o ò lè rẹ́ nìkan tó ní irú sí ara tọ́ba tó wàá mọ̀ pé àwùsí àbákáfà ẹ̀nàbó mọ̀kọ́rin nùdàmì mọ̀rọ̀dá wà mùjáníbó. ó ní wàá ìṣù àhídà ìgbó nìkan yóò lọ́mọ ẹ̀dágbé ìgbó. tó o bá ti mọ̀ pé yóò sọ̀rọ̀ àwùsí àkọ́ọ̀kà àwọn ọmọ àyàwó rẹ̀ ń fàmọ́ra. fàdínà wù torí pé dájúdájú mọ̀kọ́rin nùdàmì ẹ̀ńtọ́ bá ṣe ẹ̀ṣẹ̀ kan lẹ́nìí mọ̀rọ̀dá tó bá ṣàtìkẹ́ kan lẹ́nìí wà mùjáníbó tó bá ẹ̀ńtọ́ ta ìdá sílẹ̀ lẹ́yìn kó lè ṣe dáadáa fún ẹ lọ́la. àfọwọ́ ni ìdá áńtà láńtà ṣọ́ọ́kù mi rọ̀ọ́rọ́ àlà ìkọ̀dá dọ̀mẹ́ táwà àyò nà ìdá fún mọ̀ṣáàrìbù. ó ní ìdá áńtà láńtà ṣọ́ọ́kù mi rọ̀ọ́rọ́ àlà ìkọ̀dá gbogbo tó ọba ti dé tó ọba ti gbóbi báyìí. ní òun kọ́dà bẹ́ẹ̀ gbèsè níta ń ṣe wíwí bẹ́ẹ̀ ní us olùdáwà mọ́ ọ̀dàbí rí. ọ̀tún lọ́dún dáńdọ́kè náà ògbẹ́ yóò pa ó kù. Tààlẹ̀ ní tó dojú pé wàá yìí náà ti sábùkù mọ̀ṣárì. Tààlẹ̀ tó kẹ́sọ̀ pé epo tó mú láyé lóko lọ pé wá. Tààni àbá bẹ̀ṣáàbù nìkọ̀. Ó jẹ́ ká mọ̀ wípé ọkùnrin ọ̀ràn yẹn ní fún afẹ́sẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú obìnrin. Iye ò túmọ̀ sí pé àwọn ò ní kùsìrì tó pọ̀. ṣùgbọ́n dáadáa tá a fẹ́ mú lára wọn yẹn kò ní í ká máa ní ẹ̀ ń pàṣẹ lẹ́yìn ibi tí wọ́n kù sí kò sí wọ́n ti lè kù sí tó náà yóò dáwọn dáadáa tó ọ̀la rẹ̀. dáadáa wà mẹ́rin. àbọ̀wọ̀ al-asqalani rahimahullah rahmatan wasi'a. ìgbà tí wọ́n ka hadith wọ́n mú hadith yìí alimọ́ra tó kúlọ̀ kọ́tù mi bí láyé tí wọ́n wá ń ṣe hadith yìí mi anadibu ilà mudara wọn ní nínú àdéhìsì yìí alimudáde ń bẹ̀ wípé ó mu alimudara ìdáǹpẹ̀ ní mudara ni yorùbá èkó mara ìdè yorùbá kò yorùbá o àwọn àṣà àwọn àṣà wọ yorùbá nìyẹn o tòmọ́rò èdè lágbára gbogbo tó bá ti wọlé èdè tó bá ti ń lò tó bá ti dúró tó bá ti yé tó bàtà bá fẹ́ máa analyze classical language wọ́n yọ kúrò bẹ́ẹ̀. àlùmùdára wọ́n ní súnà nínú súnà ní kẹ̀mọ́ ìgbéyàwó yẹn para gbígbé mara yẹn lìtìmáyé láti nufus wàtà alùpùpùlù kọ́kàn rẹ̀ ó lè máa tọ́jú èèyàn kọ́kàn rẹ̀ ó lè máa wú ọ̀bẹ kọ́kàn tó bá ti dúkẹ́ ìṣọ́ àlá mo retí owó kan.

tó pàdé ìyàwó rẹ̀ tó hàn àwọn ọkùnrin mo bá sọ̀rọ̀ ẹlòmí òyìnbó ọmọ wa kẹ́ni lọ ilé ọkọ kò míì wọn làwọn àdàmú ọdẹ mélòó tẹ ẹ ti fi tẹ́lẹ̀ tẹ ọ̀bì àjọkẹ́ ọdẹ mélòó ẹ ti wò pé ẹ ti tì lọ obìnrin ti tẹ̀lẹ̀ obìnrin ṣe kí ni o obìnrin máa ń tẹ̀lẹ̀ kódà kó ti wọ fífi yẹn àbọ̀wọ̀ káàbù ní ọ̀nà ìlera kọ̀ọ̀lá ni wípé ó bá súnà mu kéèyàn máa fa ẹ̀yìn obìnrin mọ́dún èèyàn kéèyàn máa tù wọ́n lójú. wàbí siyasati nìta ibi akadìlẹ afu ìmìnìwòn kéèyàn ó sì máa lo siyasa politics pàápàá jùlọ yẹn bí àwọn méjì mẹ́ta kò sí ìtọ́ ọmọ ẹgbẹ́ ọ̀fẹ́rẹ́ nínú wọn. bí bàbá ti lè kọ̀m̀pléǹtì bàbá ti lè ní fún mọ́ ẹ̀lẹ́fẹ́ ọmọ tí kò tó o wà kò sí ní màá sọ ọ̀tà ìwọ ni àjọṣìyà ni bàtẹ́ pẹ́ ní kàlà fún sùn ní àṣẹ àbáwá lọ fẹ́ mọ uk lé ọkọ̀ ọ̀rẹ́ bí wọ́n tà sọ ìbọn mẹ́tẹ̀ẹ́ rẹ bọ ọba fi dọdọ kékeré òun bẹ nígbà yẹn bẹ ẹka wà bí àjẹ mi bí mi ọlọmọ ṣe ti fi láti lé o ò mọ nǹkan tí a a ìwọ lójú o ojú ìwọ kí ló ń sọ yìí ọmọ kò tó jù wà ní ọ̀tọ̀ tún náà ọ̀tọ̀ kájí ìmá lọ́rọ̀ àwọn mọṣáyé wọn fún ọ ní tẹlifíà lórí ẹni gbogbo ọwọ́ tó bá ń dámọ̀ lọ́wọ́ fẹ́ ní àwọn méjì mẹ́ta ló ti yé tó ọba ti kúrò nípò ẹni tó bá wà nípò wíbárò ìyàwó kàlẹ̀ ọ̀kadà ní méjì kẹ̀kẹ́ mọ́rúwá mẹ́ta ẹ̀jẹ̀ láwọn jíìpù tó tó ọ̀hún o ti kó balance pa bó ti wáyé tó kẹ̀kẹ́ mọ́rúwá lè méjì ń lò ọ̀rọ̀ ti o jì ẹlẹ́dẹ̀ mẹ́rin alábìnrin rẹ̀ yóò ní wíwá ro ọlọ́wọ́ sọ̀rọ̀ kàyà o. àlùmọ̀yìn èèyàn gbọ́dọ̀ ní kí ẹ á sà pẹ̀lú àwọn obìnrin tọ́ọ̀ bá mọ òṣèlú àti tún nǹkan ṣe nínú ilé ojoojúmọ́ ni wàhálà òun àti àti nínú súnà lọ́wọ́ wà sọ́ọ̀bù àlà àwùjọ àlà ẹ̀wàjì yìí èyí wàá máa ṣe sùúrù níbi tó bẹ̀rẹ̀ kù sí èyí wọ́n máa ṣe sùúrù àbáwá sọ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn ní agbára púpọ̀ wàhálà bẹ̀rẹ̀ kẹlẹ́ àwọn àwòlà wàhálà kò àyìnbó kò sábà fi máa ìzá àdéhùn kí ni ọ̀rọ̀ náà wọ́n ní wà á nà mà rọ́ mà sẹ́kùwí mà hún gbogbo ẹnikẹ́ni tó bá pé nínú ẹ̀ ní ọkọ̀ bẹ̀rẹ̀ ìyàwó wọn pé ọbẹ̀ kó pàfẹ́ ọbẹ̀ kó tẹ gbogbo ẹ̀ ó ní mò ń ṣe bẹ́ẹ̀. fàtàhù àyèǹtẹ̀fà obìnrin kò lè rí àǹfààní obìnrin lẹ́lẹ́ gbàgbé pé wà tóbi lè yọjọ gbé ọ̀rọ̀ yẹn ṣe pàtàkì gbogbo ọkùnrin lọ́dún yìí alhafiz ibn hajar alakola tọ́ba ti pé ìlọ́sọ̀bà kan lọ sọ ọ̀rọ̀ yẹn gbogbo bí lẹ́sìn rẹ̀. bàbá wa ń léèwé à ń ṣe jẹ́ni wọ́n wá ń sọ̀rọ̀ nípa múra philosophy ẹni ẹ̀dọ́ àti sọ̀rọ̀ nípa òsibí lọ́sọ̀bà ń bí nǹkan jẹ lára yìí gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń sọ yìí ibi pẹ́ẹ́mì àti sọ́kúlà wọ́n ti sọ mọ̀mú náà wọ́n ti sọ tó dájú lé lọ. gbogbo kò tí ì sẹ́yìn fẹ́ sọ kàkà tó tuntun fáwa yìí o kò sí ìlọ́sọ́fà wo mọ́tírìkì káfíìn mọ́nìkì ọ̀rọ̀ wo lẹ́gbẹ́ tó fẹ́ sọ ọgbẹ́ wo ni bèbè rí ní ẹ̀tọ́ ní ọ̀sọ́ ọlọ́run wà máa rọ́ọ̀tì bá ẹ̀sìn lẹ́tì amúlẹ́tì Ibrahim nílá máa ń tẹ̀lé àlọ́ta afọ́nú wà máa وفمن رغب ومن رغب عن ملة إبراهيم إلا من سفه نفسه sọlá tàwọn àdéhùn afọ alhaji ibn hajar al-asqalani wọn anna man rama takwima hun fatahu al-intifa'u bihin lọ sí fàtúnṣe gbogbo ẹnikẹ́ni tàmọ̀ràn ọmọ tẹkùwìmọ̀ hù ẹni tí bá ti wá perfection fún bèrè ẹni bá sọ ọgbọdọ máa òtún ẹmọ ọsọ ọmọdéńdá ẹnìkan ẹnìkan ọmọdéńdá olórí bẹ́ẹ̀ kan ọkàtí bọrọ gidi bíi kí ẹnìkan gbogbo ẹ nígbà yóò máa ṣe ẹni tó ṣe bọrọ gidi lórí ni lórí lórí bẹ́ẹ̀ ni kí ó lè ṣe ó lè ó lè ṣe ọgbọ mi kí ni. yóò bá dá nbìkan ó kú nbìkan bó bá kú nbìkan yóò dá nbìkan bàbá ọmọ ìtẹ̀kùnrin máa wó gbogbo ẹnikẹ́ni tó bá ti dúró rò pé obìnrin gbúdọ̀ pàfẹ́ ọlọ́run tó dá àwọn ẹni wò fàtàhù àlèǹtìfààrù bìbì ò lè rí àǹfààní ara ọ̀rẹ́ yẹn máa ànàhù síbẹ̀síbẹ̀ náà tó ọ̀bà wa tó ọ̀bà ní obìnrin o àfààní láti lẹ́rìí ìsáni àti ìmúra àti ìyẹ́kùnú ilẹ̀ ìhá wàyẹ̀ sàrínù bíi àlàmà àṣì síbẹ̀síbẹ̀ ní bí ọba ṣe wọn bí òkú nínú ilé máa rí o. ìwọlé ìyàwó sáàmù láti nínú ilé ọlọ́dà wọn fúnkẹ́ ìjẹ̀bù ìbí. ẹ ẹ rẹ nìyẹn yóò lè dè sùn. bàbá mẹ́jọ wọlé pàtó sí yóò dì lọ sùn. ìyàwó ìyà ní ìgbà bí nígbà yé kí èèyàn má lè dì sùn. ìyàwó ní pé ọ̀pọ̀ sí àwọn olè mo bẹ́ẹ̀ rí lọ́la ẹ̀ ti dápọ̀ níbi jẹ́ ìjábá ní sọ́ọ̀bù. obìnrin nínú ìgbésí ayé yẹn pàtàkì ni o. bí wọ́n ṣe níbi tí wọ́n kù sí wọn láti mẹ́rin ní ìta èèyàn ò lè rọrọ̀ ta yọ obìnrin èèyàn ní bùkátà sí ìmọ̀ra àti ìyẹ́sùn ìlẹ̀yà tí èèyàn ó fi máa kú lù ẹ̀mí èèyàn. bẹ́ẹ̀ ni ó fi máa kú lù ẹ̀mí àbá àkànní máa ń sọ̀rọ̀ bá ọlọ́kùn ṣe ń lọ káwọn ti ẹ̀rí ọmọ kékeré ẹlẹ́dẹ̀ tuntun kan báyìí ìyàwó ti pé mẹ́rin mẹ́ta káwọn fún ẹlẹ́dẹ̀ tuntun kan káwọn obìnrin ẹlẹ́kẹ́ ọwọ́ ata fẹ́rẹ́ tẹ́tí àwọn àtijẹ́ kárí ọ̀tà ẹlẹ́dẹ̀ gbígbóná ohun mẹ́fẹ́ wà bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àìsí ni tútù kóòlù ni àìsí ni orin tẹ̀yìn ìyẹn ní bùkátà sóbìnrin tí ọkàn yóò fi máa balẹ̀ ọlọ́kọ́ sọ àwọn wa. ọ̀rọ̀ ìgbà yóò fọ́tò nígbà yà. bákan náà ìdí tí a gbúdọ̀ fi ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn obìnrin ẹlẹ́ẹ̀kẹta olùọ̀dà gbogbo ẹ̀ òun náà àrífù bìhún bìhín wàsọ́ àlà àdàhún ọ̀à ìtòsílẹ̀ wà ìgbà rẹ̀. àṣírí lápapọ̀ ọlọ́ ìyẹn tí wọ́n pé bọ́ọ̀ bá ní ìṣe náà ló mọ̀ gbọ́lá lọ́dọ̀ ọlọ́ bí wọ́n bá ní ti sùúrù pẹ̀lú obìnrin lóyún ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ìyó balada tẹ̀sán sáwà ìdàlọ́ àná. wọ́n dàbò sí pé ìwé nìkan la sọ èyí tí èèyàn gbọ́dọ̀ fi ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú obìnrin kọ́nà bá sọ̀rọ̀ ààrẹ náà kó mọ́lẹ̀ sàn. lẹ́yìn lẹ́yìn mọ̀tọ́ ìrù rẹ́sìkì nìkan àwọn ọ̀nà wo ni ẹ̀sìn ti là á kalẹ̀ fún akáṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bóòlù ẹ̀sìn ti gbé kalẹ̀ kí àwọn nǹkan tá a rí lára wa tá mọ̀ pé a pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ìyàwó. àkọ́kọ́ náà ẹ̀ adam tẹ̀sílíìtì hìnnà bí máa la ayẹ tó kìlá ẹni wọn ò bá lágbára ayé làbọ̀ wọn lọ. ọkùnrin tí ìbá la ẹni tọ́lọ̀ wọn làbòyàwó lọ́hùn tí ìbá dé làbò obìnrin lọ́hùn ẹni ẹsẹ̀ orí kò bẹ̀rẹ̀ wọn ẹ̀yà mú èyí tó súnmọ́ obìnrin míì bí ọkọ ó ṣe jẹ bí ọmọ ó ṣe jẹ bí àbúrò ọkọ títún gbọ́dọ̀ wọn ó ṣe jẹ bí wọn ó ṣe sanwó ilé ẹ̀kọ́ ọmọ bí wọn ó ṣe dáṣọ tó ọmọ lọ́rùn ìyàwó yìí kan ló kù. wọláyà àkùsí tó ga àkùsí tó ga báwa ni ìjọ ọmọ kékeré lọ́jọ́ orí ọlọ́jọ́ gbogbo ọjà gbá dáadáa láti pẹ̀lú ìgbésùn náà ìdí tí máa ń gbọ́ máa ń pọ̀ gán. ṣé èyí tí yóò jẹ́ pé wọ́n wàá bá àyàn fisikálẹ̀ ni àti torí fóònù. mi lè sọ iye kẹ́sìtì lèèyàn ń dá sí nípa ọ̀rọ̀ marital discourse lórí fóònù láwọn ti rìn lójú rírú báyìí láì ní ìlé sọ o lè sọ bẹ̀rẹ̀ yóò pè é sáfẹ́ dáfà ṣàánú. kó lájà bẹ́ẹ̀ àpò òkúta ọmọ kó o sọ fún mi o. àpò láti wá ṣe. màá ní mo ti gbọ́ sáàfà yẹn níbo ló ti máa lọ hàkú ọ̀pọ̀lọ́ ọ̀dọ̀ ẹni báyìí ké mo máa ní yẹn bàbá pẹ̀lú yẹn mo gbọ́ nǹkan báyìí gbọ́ nǹkan báyìí náà ti gbọ́ wò gbọ́ ẹ̀sìn olùkà yẹn. àwọn kẹ́sì ti ní ọba yẹn lọ kàn fún táwọn yẹn tí wọ́n ní kọ̀ǹkúlùdì kan lè ní báwa tá a burú níbi iná obìnrin ilẹ̀ ìgbà àwọn sùn náà tẹ́lẹ̀ mi ti fẹ́ kọ̀ǹkúlùdì lẹ́nu yẹn. tí wọ́n ń wọ akọ́fún yín lọ́mọ tẹ́lẹ̀ ṣùgbọ́n apàdà discover pé ẹni tẹ́ máa ní láàrin ìṣẹ́jú mélòó ní ìṣẹ́jú kọ́lẹ̀. ìmọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú obìnrin ó ní í ṣe pẹ̀lú pé ká má la tọ́lọ̀hùn làbọ̀ wọn lọ́rùn bọ̀ wọn lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi ti tí ọkùnrin tóbìnrin mi bá gbà yàn báyìí ìyá ọmọ bẹ̀rẹ̀ ẹ̀dá kùnú ọlẹ́kùnrin ẹ̀dá kùnú ọlẹ́kùnrin àti ẹ̀dá kùnú ọlẹ́kùnrin ọkùnrin yóò fò múyà o ti ṣe wàhálà obìnrin yìí kò ní lo kò ní lo glove ẹlẹ́ra tó bá yọ owó síta báyìí ẹ̀ mọ̀jà jẹ́ gbogbo sọ́wọ́ sì ṣe pàràpàrà lẹ́yìn ẹlẹ́ra àbá nǹkan mo wà ní ó yẹ ká bẹ̀rẹ̀ pẹ̀lú ẹlẹ́ra pọ̀ ní ẹwù àtijẹ́ alẹ́lẹ́ àwọn àlè àwọn àgbẹ̀ àbá kọ́ ndọ́jú mo rí ẹlẹ́ra tó ń ṣe bíbí sókè omi hmm. ti kọ́ ló sọ sára lọ ẹnì kan lọ ẹ̀rí àlè àlèjẹ́rẹ́ à torí pé mo bọ̀ alẹ̀ òun náà ti gbọ́ ṣòkòtò yẹn tó wọ sọ́ọ̀sì tó ti gbogbo ẹ̀ mọ́ra ń gbọ́ sí ra síta ó sì àlọ́ kú sínú ilé kan tó bá tó wọlé bá rẹ̀ ó ti wá jáde wá wọ́n ní ìwọ lóró níbẹ̀ kí ló ṣe yìí wọ́n wọ́n bá ṣe léyìí ebi ọ̀pọ̀ àǹkù kò sí tó mú jẹ ọ̀pọ̀ ńkọ́ sọ́dọ̀ ọ̀pọ̀ ọ̀dọ̀ yẹn náà ló wà ló dé wá ń kiri kò dá sí nǹkan kan mọ́. ẹ̀yìn orí kòmí ní sáà gbogbo lọ́rùn làbọ̀ wọn lọ́rùn làbọ̀ wọn lọ́rùn yìí obìnrin tó sẹ́kẹ̀ títì yálà ó fi fà inú rẹ̀ o ń dùn fóònù títẹ́ làásùmá ìyàwó jọ ọkọ yẹ kó máa ṣe yẹ ọkọ náà yẹ kó máa ṣe yẹ títí tó obìnrin nípa ọdún ẹni tó dúró títí obìnrin ní ìṣẹ̀lẹ̀ àti ìṣẹ̀lẹ̀ nípa ọdún ẹni tó máa ń tó ibo ló ti fẹ́ kó tọ́ ma. Tẹ̀klif ká làbọ̀ àwọn obìnrin lọ́rùn ìtọ́lọ́wọ̀ làbọ̀ wọn lọ́rùn níbi ìmọ̀ gbọ́wọ́ káàkiri àánú yẹ. Ẹ jẹ́ ká kọ́ọ̀tì àwọn ọmọ ìyá wa Musa eléyìí tí mo sọ yìí kó para sọ́kọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ikú à. Ẹnìkan bá rẹ̀ sùdá àti ní àlọ́ rẹ̀. tó wọ̀ bá ti sáré à. Ibùdó bá padà wà fún. Òun ti kí ìdí pẹ́ẹ́ láì. Òun ti kí. Mo ní tẹ́ ẹ ti wá sẹ́kúnṣẹ́. Iná láha àrùn wa rọ̀dá ìrẹ̀kú wá sí ìrìbàtì. Mo ti rí gbàǹdẹ̀ lára ẹ̀. Ẹ máa wo àwọn ọmọ ìyá wa Hausa. Àwọn bàbá jí láàárọ̀ tí ò gbé owó kàkà lọ́wọ́ rárá. Yóò lọ ọjà. Tó bá ti lọ fẹ́ dà, bí wọ́n bá ń dá òyìnbó ló bá wọn dà. Bá bá ń dá òsì ló bá wọn dà tọ́ba ń dá àpò àtúnṣe àyọ̀ bá wọn dá owó tó bá rí bẹ̀ yẹn ó lè lọ ra tòmátò yóò tà àdúgbò lọ rẹ dá ó wá dé yóò kì í tọ́ba ti di bí twelve yóò wọ oúnjẹ wálé àti nǹkan tó fi ṣe bẹ̀ tọ̀sán àti talẹ́ yóò gbé wá tọ́ba ti gbé yẹn wá ní pẹ́ tọ́ba ti fi sórí ìtàn tọ́ba tó lọ lẹ́yìn àti èyí tí wọ́n fi ṣe tààrọ̀ ọ̀la tọ́ba ti lè gé ẹ̀dùn àti fi fáìl ọmọ èyí yóò fi jẹ sí àlẹ́ yóò yóò ti yẹn náà wà bẹ́ẹ̀ èyí kò lè dùn báwùsá yó yóò jẹ bàbá mi nítorí tí wọ́n bó yó yóò jẹ síyà yóò yọ mẹ́tì yóò jẹ tọ́ba ti ṣe ìtàn ẹ̀wà àjẹbẹ̀ tó kọ̀ kò ní gbà pé obìnrin àwọn òun ní ọ̀lọ́sẹ̀ òun kún rẹ̀ ló lọ sí gẹ́gẹ́ bí ojúṣe ṣùgbọ́n lẹ́yìn bọ́dà òun pọ̀ kájà ọba lè ṣe fẹ́ láti fi aago mọ́kànlá ẹ̀ ó rẹ̀ ní ti fi para ọ̀lùdókòlé ọjà wọn lórí mọ́wọ́ mọ́gbà kò ìtawó fẹ́ pé ó yọ wá sọ̀rọ̀ yìí ìyàwó náà wọ àbá ẹ̀ wá sí ìjà sí ọ̀fẹ́ pa mí àdúrà wọn làjẹrà ìyàwó ní ti gbọ́ bọ̀ kátà wọlé. lóòótọ́ la so na ká ekonomi naijiria nàìjíríà ó gbà yàn lọ́kàjẹ́ púpọ̀ ọlọ́run la tó rẹ̀ kó ṣàánú wa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ká gbìyànjú ìyẹn máa ń dákò ìyẹn máa ń dákò dáadáa èèyàn máa ń ṣiṣẹ́ ìbílí sókè mo lẹ́yìn ẹ̀ka pé tìrẹ́nà ń lò yọ tìrẹ́nà rẹ̀ yẹ wọ́n jọ máa yọ lọ ṣe bí kí ṣe bí clear out yọ lọ blọọkù yóò ṣe gbogbo ẹ yóò bá wọn ju dẹ́kìn wọ́n lè ṣe gbogbo ẹ̀ ọdúnbọ̀ ojú ti wẹ̀ ọdúnbọ̀ náà kọ̀ yóò tún ṣe gbàjẹ́ àníyàn yóò ṣe gẹ́gẹ́ wáyé ní tuta ìṣàlà ó tún dáhùn mọ́ lẹ́yìn. ìyàwó ọjà lọ́sàn oṣù ọmọ ẹ̀ ló ṣe wí. ọjà kò sí làwọn ṣe ìyàwó ló wá ń bẹ̀rẹ̀ àyè fúnfà ìwà ń bọ́ àpá. ẹ wá lẹ ẹfẹ́ǹtì àwọn kejì ọwọ́ ayàrí ṣé kó máa bọ́ ọmọ ọmọ bọ́ ìyàwó ẹ̀ tọ́wá lé ẹ ọmọdà tó rìn rìn àbọ̀ ọmọdà tó lé rìn tọ́wọ́ tó ṣe fún ọmọ ibi pè mí ọmọdà tó lé rìn gbọ́dọ̀ mi tí ó fi jẹun púpọ̀ kájú dáwọn alálẹ́ nìyẹn obìnrin tó sọ wípé ò torí àwọn kè kì í ṣe ìwọ ọkùnrin gẹ́gẹ́ jẹ́ rẹ̀ wò nígbà tí nǹkan kọ́ yìí aláàdì mo ti bọ́ ìwọ lọ ń gbọ́ mi ni àbẹ́ni mo ń gbọ́ ọlọ́mọ tó láti jẹ fún ọ. ìmọ̀ ṣèjẹ̀kùn fóbìnrin kásì wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ òun náà ní wí jíjẹ mímu wọn ọrùn wa a pé ọ̀ràn yàrá lójú ẹni wa. arákùnrin kan lọ́ba anáṣà sálà nínú hadith muhammadu al-kushiri àná. ó béèrè lọ́wọ́ kí ni ojúṣe wa lórí àwọn ìyàwó wa máa sọ ẹ́yìn anábì ní ọba ti jẹun jẹ́kọ̀ náà jẹun wàkàtúntò wa yìí dá sọ ẹ́yìn tó ọba nínú bá a fún wọn ni pé ká má làbọ̀ àwọn obìnrin lọ. ẹlẹ́ẹ̀kejì musa àdẹ́tù hóyì àwọn ìsánú ilẹ̀ yìí tìǹà àwọn ìdá yìí nà mọ́lá ìsìnkìnà ìgbà mi ìmọ̀ ìmọ̀ ìdọ̀rúra àwọn obìnrin ha ìgbà mi ń bẹ ọkọ̀ ọ̀la wàhálà obìnrin mi òun ló lọ da wàhálà ọ̀pọ̀ tí yí o òun ló lọ da wàhálà kó rẹ̀ lọ́wọ́ ọ̀fẹ́ ra rẹ̀ lẹ́kì. wàyí tí o tí o ọlọ́run kò sí wàhálà kó ló lọ da wàhálà yẹ lọ́wọ́ ọkọ fún wọn fi ṣe àti ọmọ ọmọ kan ní ìjẹta ten thousand lọkọ ẹ filẹ àbú ẹ gbìyànjú torí báyìí tó bẹ́ẹ̀ fi kún ẹ olùdógbélé mọ́ ọlọ́lá wàhálà fọlẹ̀ lọ. èyí ń pọ̀ nínú ìṣèjì obìnrin náà kì í ṣe pé tí wọ́n jẹ ń lọ òní ṣùgbọ́n bó ṣe fẹ́ kó fẹ́ dúró kò fẹ́ dúró ọkọ̀ òdẹ̀lẹ̀ yálè. ìmọ̀ ọkọ̀ ẹ̀jẹ̀ lẹ́sìn sáré kókó pọ̀pọ̀lọpọ̀ obìnrin obìnrin ní ìgbàgbọ́ ọkọ̀ ọmọdé ẹ̀rẹ́ ẹ̀ẹ́dọ́dọ́ ìgbẹ́ni ẹ̀jẹ̀ ìlú ọ̀rọ̀ amọ́tò wọ́n rà mọ́tò àlòkù ọkọ̀ ní ìdílé fún òun lówó ẹ̀ ṣùgbọ́n òun lè lọ ra ìkú ọkọ̀ òdẹ̀ tí ìkàn yẹn lọ́ àlámọ́ yóò owó tẹ̀lé máa ń wọ ẹgbẹ́ lẹ́yìn sáré nínú tó ti wàhálà nínú lẹ́yìn. Nàìjíríà làwọn tó ka ẹ̀ níta ilé ẹ̀fẹ́ ó gba àwọn ẹgbẹ́ ẹnu mi ó gba àwọn ẹgbẹ́ ẹgbẹ́ sáré ó gba àwọn ó gba àwọn tí ò sọ yín ọjọ́ ìgbò mọ́tò bí ògùn mọ́tò ẹbí wọn pákó rẹ̀ náà níwọ́n náà. ó lè tẹ̀wá Nàìjíríà ní òkúta bí Nàìjíríà bá dáa ni kọ̀kẹ́ tí ọ̀kọ̀ọ̀kan olè mọ́tò ìbí ọkọ̀. mo lẹ́yìn ìgbà ló súnmọ́ mi bí ẹ̀gbọ́n fún mi ó ra ọkọ̀ mi kò sí nàìjíríà onídùn bẹ́ẹ̀ wọkọ̀ sí onídùn mi pààkì ọkọ̀ pààkì yẹn ó yẹ máa sọ pààkì lórí ọkọ̀ bó bá ti lẹ́nu rẹ̀ ẹnu ọ̀nà ó tó bá ti dúró síbẹ̀ báyìí bó ṣe káà ni bó ṣe bọ́ọ̀sì ni bó ṣe tréè ni lọ́ba ń bẹ̀ kó sọlọ́tara ni ẹlẹ́yìn nẹ́sẹ̀sìtì ló máa ń bèrè fún nǹkan tí nẹ́sẹ̀sìtì ló ẹ lómi ń bẹ mílíọ̀nù àmì ìpìlẹ̀ lọ́kọ̀ o lè pe nẹ́sẹ̀sìtì ò béèrè lọ́nà àbọ̀nà nǹkan bíi tó pàtàkì lẹ́nu ẹ̀ ó sì yẹn lọ ó lè jẹ́ kó ọmọ ẹnu ń lẹ́yìn obìnrin ṣe pẹ̀lẹ́ náà ọ̀rọ̀ ń bọ̀ lórí ti o. àwọn ọkùnrin tóbìnrin bá ti wá lọ làkó ti lọ fa jẹjẹjẹ fún rẹ̀ tó bá ti wọlé lórí ẹ mẹ́ta fún òun àná náà ibi tí mo bẹ̀rẹ̀ lóòótọ́ lọlọ fà á ọlọ yàwó nàkó lómi ìrùbẹ́ni tó lè ṣe bẹ́ẹ̀ wà nídìí náà ọlọ́mọ ìjàmbá padà sí aburú ṣùgbọ́n ọwọ́ alóbìnrin lọ́kọ́ bázọ̀rọ̀ bázọ̀rọ̀ bázọ̀rọ̀ bázọ̀rọ̀ tí ò gbọ́ ó wá lọ fa ìṣẹ̀kẹ̀dẹ̀ ó pa á. ẹ̀jẹ̀ rẹ̀ ti wá ru ìfúnpá ẹ̀jẹ̀ ń ga nulẹ̀ tó o bá ní bàbá ẹ ti wọlé ẹ ti wọlé ẹ ti wọlé mọ dáadáa ẹ wá bó o ti kó lọ nínú kíni o nínú wàhálà yìí. anabi musa alayhi salatu wa salam gbogbo alamuna ìtàlẹ sísọmi mọṣúkúrọ nítorí àtúntò bàtú ń bọ̀ lọ́dọ̀ fìràwọ tọ́jú yìí mọ́díà odò káwá ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń pọn mí bẹ̀ tán dúró bẹ̀ ọkùnrin wọ́n ń fún àwọn nǹkan ọ̀sìn wọn lónìí mu wọ́wá ní wàwájọ́lẹ̀ mẹ́jù nínú ìmọ̀ àtẹ́yìn ìtàgùdá. ọwọ́ náà wò bẹ̀rẹ̀ lẹ́yìn kan náà wọ́n ta kẹ́kẹ́ náà wò dúró bẹ̀ ọwọ́ náà máa mọ̀tò kúkú ma. àdébù musa ewúlò ewúlẹ̀ yín lè yí kílẹ̀ ṣe ń bíyì. máa mọ̀tò kúkú ma máa amú kúkú ma kí ni ló tẹ̀lẹ̀. kọ́lá ta ọ̀wà lánà ti hàtà yusra àwọn òde bíbẹ̀ yà ní fún àwọn nǹkan yìí ní omi mọ̀ ó ti wà aflan dọ̀wúrí ló fa ìtòbẹ̀rẹ̀ fi dára wọ́n wá ní wa abúná ṣàyẹ̀wò tẹ̀lé ẹ wo àìsùlùbẹ̀ hakim ìbàdàgbà. wọ́n ti mọ̀ wípé ìtọ́ súnmọ́ ni kí mo lọ sọ pé bọ́ọ̀lù ṣe jẹ́ ó ṣe jẹ́ àyẹ̀wò bẹ̀rẹ̀ lẹ́ ń kó tó béèrè yẹn ni wọ́n ti wa abúná ṣàyẹ̀wò tẹ̀lé ìyẹn náà pè ní àìsùlùbẹ̀ hakim fi ilmi bàtì nínú bàlágà bàbá sọ lè sẹ bàtà kọ ọ̀dà ọ̀dà àná ìlú sọ ọ̀dà ọ̀dà wò mí. ẹ ẹ bí pé ndí wọn ń ṣe nǹkan yẹ kó wọn ṣe ṣùgbọ́n làwọn ìlú fà á mọ wàá mọ ọgbọ́n lé ẹ bàjẹ́ ẹ nàgà ẹ orí yóò pé ẹ wá ń da ọdún sọ yẹn mọ nǹkan kan ló fà tí wọn fi wọn ọ lè pẹpẹtẹ wá ráìtì àbí ò ráìtì kéèyàn ṣàkóso pápá kọ lẹ́mú náà nígbà tí wọn ti gbọ́ bá wọn kọ́ mọ́ èèyàn lọ nínú ọkọ̀ kura nu mo lɛ ɛlɛ akpa bi tutu ti ta kan jaba ti ta kan ɔwɔ kɔnɔ ɔwɔ ari owó owó san wọn bɛ mɔnyɛ bara se wa arata sɔ ni yɛ ɛmɔ ti ti tabi tabi ɛdi ti ti mɔlɛ ɔkɔ ti ti ti ti ta èló ni owó yìí yẹ nígbà lọ́ọ́ ma sọ lọ́ọ́ ma sọ yẹ nǹkan kan bẹ ní bèbí ẹrù yìí yẹ àti bá tó sọ ọ́n àná yẹ lè dá yìí máa dá yìí lọ ní àìwé kọ ẹ wá ní ìwà nílẹ̀ àlejò kan máa wá sọ́lẹ̀ màá wá wà ní sàtẹláì kíkà gbé kí ni dìbò ń lọ tọkọ ní tẹ̀lé bàbá tó pé yìí ẹ ká mẹ́rin bàbá yọ káàró kòró bẹ̀rẹ̀ kọ́lọ̀ lọ́kùnrin bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ yàtọ̀ tó bá yẹ kẹ́tọ̀ ọlọ́run kò ní jẹ o ìgbà yóò bẹ̀rẹ̀ ẹ sọ́ra lẹ́à lọ́dún tẹ́ fúrẹ́ẹ̀sì ń wá sọ́lẹ̀ ìbọn ló ń lọ ẹ̀yin ọkùnrin náà ni ọ̀dọ́kùnrin ló ti wá ọkọ bóòlù ìyàwó yóò ṣe jáde ilé tó lóun tíráwù tó ní mà wáyé tó fi túlẹ̀ ẹ máa dá tíráwù báyìí. tóbìnrin bá lọ la àlàbọ̀ nǹkọ́ra wọn lọ́rùn ẹ má jẹ́ ká fi wọ́n lẹ̀ ẹ má jẹ́ ká dá wọn dá ọ̀rọ̀ wọn lẹ̀ ẹ ká ràn wọ́n lọ́wọ́. ara àrísì ara ẹ̀ bákan náà àrísì fi tẹkùn yìí rè é ìjà àjìhìn ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú obìnrin tí wọ́n bá ṣàṣìṣe tá a bá fẹ́ tún wọn ṣe. torí tó bá rẹ sọ fáwọn obìnrin wọ̀nyí wípé wọn ò pé ọlọ́wọ́ òde ká jù wọ́n rẹ̀ náà o ọlọ́wọ́ fẹ́ ká tún wọn ṣe ṣùgbọ́n ibi tá a bá ti fẹ́ tún wọn ṣe náà ká tún ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ti máa ń yàn káfẹ́ àníyàn tó ṣe la ní ògbúdọ̀ jẹ́ àníyàn pé àfẹ́ para ni wọn. gbogbo àná ìlànà ìṣèṣìlá ìmúṣọ àkọ́kọ́ anabi sallallahu alayhi wa sallam nínú hadithi muawiya al-kushayri bàtà náà ti sọ ẹlẹ́dùn kan sọ kí ni ojúṣe ọkọ síyàwó bàtà náà ti bá ń sọ ẹnna bí sọ tìyàwó sọkọ ẹ anabi wàlẹ àtẹbẹrẹ bìlẹ wọjà hàn wọlé àtúkọ anabi yẹn ẹsùn lọ gbàmà ìyàwó yẹn lójú wàlẹ àtúkọ pẹ ẹsìn má máa sọ̀rọ̀ burúkú sóbì ẹgbẹ́ bíi pé yóò wọ́n lé yọ̀ lọ́mọ ẹ̀ta sọ̀kún ọkùnrin mi ní ọ̀rẹ́ ẹ̀fẹ̀ wọ́n wà ta ló sori ire inú fámìlì yìí tó ra lẹ́gbọ̀sì nídìílé bàbá àti ìdílé rẹ̀. bàbá rà ẹni tí ò tí kù ṣe ìta ẹ̀tọ́ nílé kó bẹ lọkọ mọjọ báyìí lọ sí kó bàjẹ́ lọ lọ́mọ ṣẹlẹ̀ tó ti yé dọ́wọ́ tó ti mẹ́sì à mo tún máa gbé mi jáde ọmọ tó tún bọ̀ ẹ máa ṣẹ́nu obìnrin lè tìyàn sẹ́yìn sí ọ̀rọ̀ sọ ṣùgbọ́n ọkùnrin wọ ìwọ sùn ìwọ sẹ́nu wọ́n ẹ̀ kọ́pì ẹ má sọ ọkùnrin ní ìbàjẹ́ débi pé yóò lè sọ̀rọ̀ sí ìyàwó tó ní ìwọ́sọ̀rọ̀ tó ní olùdíje tí ìyẹ̀ kò bímọ ó fẹ́ lòmíì ẹlòmíì wá ti bímọ nítorí ìyàlẹ́ yẹn gẹ́gẹ́ bí obìnrin ọkọ wa wà pẹ̀lú ìyàlẹ́ ìdí mò ń bú àwọn tó ṣẹlẹ̀ ní o ọkọ wa wà pẹ̀lú ìyáálé yẹn tí yẹ tó ti bí ma wọ́n wá ń sọ̀rọ̀ kan ọkọ wa wò wò ojú wo ló ń bá àti ìparí ọ̀rọ̀ yìí ọmọ mi ń pariwo olókùn dá parí ọmọ ogun wa náà ọmọ mi ara ìjẹ́jọ́ bá tẹ̀lé ọkọ́ bàlá ọmọ mi ń pariwo ti dúró lọ́wọ́ la àwọn táwọn òbí àwọn táwọn òbí lọ́kùnrin sí àníyẹ̀wò dáadáa tàbí kakọ bímọ ẹsẹ àníyẹ ò dáa ẹbá kí ẹ bá dáa nítorí àníyẹ tí ò dáa náà ló fi àjẹ láti ẹjọ́ yìí níta wò láti ẹsẹ àjẹsọ yìí náà tó fi bímọ obìnrin yẹn wá sọkún sọkún sọkún sọkún pẹ̀lú ẹkún yẹn ló fi kọ́ ọ̀nà bá tó lè tẹ̀lé mo ní kò sì sọ̀rọ̀ ìjọ ṣẹlẹ̀ yẹn kò fi wà sí ìlànà lọ́wọ́ kò fi bẹ̀ lọ ọlọ́run kò fi múùtù tó wà yẹn kò fi bẹ̀ lọ. èyí táwọn ọkùnrin dálẹ̀ ló pọ̀ jù nínú ọ̀rọ̀ obìnrin yẹn ó ń fi èèyàn ló náà ní tọkùnrin yẹn ti ara ti tán ọkọ wà á fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìgbà sọ̀rọ̀ tó bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ àdírẹ́sì rẹ̀ òní sọ fún kó má àtẹ́yìn sí ọmọ yẹn náà bá a bá fẹ́ tún àwọn obìnrin ṣe ká sọ ahọ́n ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn níbi àtúnṣe torí pé ẹgbẹ̀gbẹ́ rẹ̀ lọ́n pè wá kí nǹkan ẹ̀dẹ̀gbẹ̀ lóbìnrin nígbà míì wọ́n tètè máa ń gba nǹkan yé kó jù nígbà yẹn bọ́lọ̀ tó dáa wàlá tẹ́lẹ̀ bọ̀ wá. wàlá táyì yẹn lọ fún bẹ́ẹ̀ kódà kó bẹ̀rẹ̀ níbẹ̀ bá jọ jọ ń yẹra yín lónìí ẹjọ́ mọ nínú ilé nìkan ẹ má jọ jáde síta. ìyàwó rẹ wà sẹ ẹjọ́ yẹra yín lónìí ẹ sàṣẹra ní ìyá rẹ bá dé. ẹ mọ̀ olù yóò sọ àìsàn yẹn so bí ìyàwó àlọ́ tán ẹ tó rí so ẹ kọ̀ọ̀tì tùmọ̀lá mi lé kíyà mọ́ mọ́ lórí kankan ó ká bóyá tẹ́ẹ̀tì ó ti dá àtúntò fún mi ó ti kékeré ọ́ jùlọ dọ̀tọ̀ rẹ̀ tí yàrá yìí jẹlọ sílẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ ìlú àfẹ́fẹ́ yìí. ẹ rí pé àwọn òmìnira yọ padà yìí mú sí ọ bí àwọn ìrẹsì yẹn bá jà ẹsẹ yẹn bá mi pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́wọ́ ẹ̀ ọkùnrin dáadáa yẹn tó ń kẹ́mi tó ń kẹ́mi. ọ̀yọ́ kì í sọ yẹn ná àwọn ìdáwọ̀ ọkùnrin àwọn ọgbọ́n àwọn ọkùnrin nìyẹn. sọ́kàtàrà àti ilé ìwọlé àtàlẹ́ ìlú ẹ̀sìn bẹ́yìn alẹ́sọ̀lá àlọ́sẹ́lẹ̀ anábìrin máa ń yẹ ìyàwó rẹ̀ lójú inú ilé nìkan ni kò mọ̀ bẹ́ẹ̀ bá ń jà kódà káwọn ọmọ gán mọ́mà. ara ti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nígbà àti wàlìdùhùnà ẹ̀jẹ̀ wá sí fún wa àwọn àfáàní àlùwàásù yẹn náà bẹ̀rẹ̀ na pẹ̀lú ọgbọ́n náà ọlọ́ọ̀rù kọ́wà síta ọba tẹ́lẹ̀ lẹ́gbẹ́ ó mú àbúlá ẹ̀bọ́n síbi o. kí wọ́n bá wọná ẹ̀jẹ̀ o tọ́ba ní wọ́n lóko mi wọná níbi ifó ó fi lé yẹ o. ìgbà wo ni wọ́n àti ibojúbojú jíjọ àfà òfin fẹ́ sọ wọ́n jẹ́ káwọn ọ̀sẹ̀ ìjọba àwùjọ wọn náà èmi ò sì bẹ́ẹ̀ lọ kí n wà ní tẹ́lẹ̀ sí àwọn obìnrin wọn náà wọ́n ti fi dá ibi lójú pé ti máa bẹ́ẹ̀ tó ní kọ́ọ̀bù nílé wọ́n bẹ̀. fáàmì ìwòrò náà bẹ́ẹ̀ láti wá fún wọn náà bẹ̀rẹ̀ hikma bẹ̀rẹ̀ hikma òun náà ni kò ní bẹ́ẹ̀ ṣe lọ́jọ́ bẹ̀rẹ̀ kò ní ojú wọn náà ń tẹ̀tẹ̀lẹ̀ ẹlòmí àbá mi rédè ló ń kọ́ kó tó di wípé sínú àpàdà wá yé ọ wá yá lọ́dọ̀ ṣe kò tí ìyá lọ́dọ̀ ṣe ìyàwó ó ṣe sùúrù pépé pàṣẹ nípa kó tún mi kọ́ mi pamọ́ lọ́wọ́ àyè. èyí wàhálà ti di ọkàn nílẹ̀ lórí àpàyẹ náà. lẹ́tàrà àti ẹlẹ́yìn fáyì ìdúgbò náà lọ́dọ̀ ẹ̀ṣẹ̀ wà sí fún ọbẹ̀ hikma ẹ̀ṣẹ̀ hikma ṣe wà sí fún ọ wàá dùrù wọn náà bíi mọ́bọ̀ yìí ẹ kọ ibùsùn wọn sílẹ̀ pẹ̀lú hikima náà fi risk lórí tí kọ ibùsùn sílẹ̀ ẹ lọ wo tàfà sí táwọn akọ mímọ tẹsíri sí àwọn akọ àní ẹ kọ ibùsùn wọn sílẹ̀ ìtumọ̀ ẹ̀ ní wípé yìí ti bẹ́ẹ̀ ní orí bẹ́ẹ̀ nìkan náà o ṣùgbọ́n dáàbò ni pé ìwọ ọkọ̀ ojú sí gàdá ọkọ̀ àlè àwọn akọ àkọlẹ̀ wẹ́rẹ́ rárá ìtumọ̀ ẹ̀kọ́ nìyẹn ọ̀bà aláṣẹ pọ̀ ṣùgbọ́n ò àfọ nítorí pé tọ́ọ̀bà fún ma òtú ìyájọra rẹ mọ ọ máa bá láti kọ òtú sọ̀rọ̀ sí tọ́ba sọ̀rọ̀ òní dánú ọ bá láti gbogbo yẹn náà ọlọ́ ọjà rífù náà ló bí bẹ́ẹ̀ ẹ lọ́wọ́ sọ sí dáhùn pàṣẹ lórí sọ lórí ẹ ẹlẹ́ẹ̀kẹta wọ́n ti fòfin nà ẹ nà wọ́n ẹ tún wọn náà lẹ́bi sọ nínà tó lè pé bẹ́ẹ̀rù mọ̀fá nínà tí èdè nínà tí ó ẹ ẹ àkàkẹ́lẹ́ àkọ́dún obìnrin yóò ti jáàmù bàbá àti èèyàn lọ náà yẹn tó báyìí àbá mi ní bíláàlà àmàlẹ́ ewu lẹ́ bí wàtúlì fún wọn náà ni àlùwáyà yìí àgùdọ̀ àjọ ọlọ́run láì má lùwáyà yìí wàtúlì fún wọn orí ẹ̀ náà ló dá bíláàlà àmàlẹ́ là ọgbọ́ àyà ń fún yàwó risk risk bọ́ ọba fún ẹ̀rọ kàpọ̀ sọ lẹ́nu báyìí ó kékeré báyìí náà ni kódà gan kó o mọ̀tò ṣe gan nígbà bẹ́ẹ̀ wò tó ti wá lórí tá a bá fẹ́ kọ obìnrin sílẹ̀ nínú ọ̀pọ̀ àn tó láti lọ́kọ̀ àyà tó tẹ̀sí wà ní. ọlọ́ni wa ìdá aṣọ láti mú ní sáà ọlọ́ni tẹ bá fẹ́ kọ obìnrin sílẹ̀ babalásínà àjẹlẹ̀ hún ẹ babalásínà àjẹlẹ̀ hún táwọn obìnrin yìí kí ẹ̀yìn wọn sì ti pé ìmọ̀kọ́ jẹ́ ọ̀la ọ̀rọ̀ ìgbìyà tọ́ba ti pé pàmìsì kò kú lẹ́nu màá ẹlẹ́ẹ̀kejì tó pé tẹ̀ bá mi wọ́n fẹ́ fẹ́ wọn padà ní màá pẹ̀lú dáadáa àwùjọ rẹ fẹ́ fún náà bí tẹ̀ bá dìbò ẹ̀kọ́ wọn lẹ̀ ẹ̀kọ́ wọn lẹ̀ náà bí màá rú pẹ̀lú dáadáa kì pẹ̀lú pé tẹ̀ bá kúrì àpẹẹrẹ ti ra yín ẹ̀rọ bí ọkọ̀ obìnrin àdúgbò yìí má lè kí n rí ẹsẹ̀ alájẹ ẹ̀ kó kọjá ń dúró. kó mọ̀ tó rí inú ìlú má lè kó kọ́ lẹ̀. mo ma ẹni tó jẹ́ muslim brother ti sọ fún yàrá ẹ̀ pé bí mo ṣe kọ́ lẹ̀ yìí wàhálà òmìnira yẹn ti kà bẹ́ẹ̀. kí n bá mọ̀ pé ilé kábẹ́ fi ìbàdà bẹ́ẹ̀. ẹni ẹ̀ lẹ̀ fi tó bá gbọ́ pé ẹnì kábẹ́ fẹ́ yóò pẹ́ ẹ̀hẹ́n ẹ̀lẹ́fẹ́ yàwó máa ìwọ́n ló ti kọ́ lẹ̀ ṣé òun sọ pé ìjọba lákọ̀ọ́ yìí ó ní àwọn ẹ̀ka bá ń tà ẹni òun máa mẹ́tọ̀ pé òní rí èyí ti pẹ́. ọ̀sẹ̀ lè fòkún náà wà á sọ̀rọ̀ ẹ̀hún náà bí mà á rò. ṣé wọ́n fẹ́ kọ̀ wọ́n lẹ̀ kọ̀ wọ́n lẹ̀ pẹ̀lú dáadáa náà. torí mọ́mìnrin ló ti bímọ fún ọ tó padà kọ́ lẹ̀ ẹ̀ padà lọ lọ́rùn tọ́ba yẹn. ó sọ ẹlẹ́yìn tọ́mọ obìnrin bá fẹ́ lọ ilé ọkọ ẹ ọmọkùnrin ó dàgbọ́dọ̀ ya wọn ya wọn gbà ẹ wà lẹ́kùn owó sukú ọmọ ẹ̀yọ ẹsẹ̀ ń o yóò kù bọ́ sọ. kọ́lọ̀ wá tà ní ẹ̀kọ́ mọ̀jẹ̀ kọ́lọ̀ yìí ti wà ta ló ń pè ilẹ̀ wá èmi kọ́ máa pè láyé ti ẹwọ gan. òun ló ní tẹ́lẹ̀ o wọ́n bá tó ti kàn án lẹ̀ o láyé ẹ̀. o gbọ́dọ̀ pé bọ́bá ní kankan tí ó béèrè èmi ni kó pè màá wá bá ní kíni o màá bá a jíṣẹ́. owó nìyẹn ó sì dà mọ́tòkọ́ kùnrin lọ́gbẹ́ òun ò lágbájá olùkọ́ alóńgbẹ̀ ẹ̀ ọba mi ẹ̀ ọba ọkọ̀ àná àbí ọkọ̀ àná ọ̀nà ọ̀ padà dọ́kọ̀ àná tó látara àti eléyìí kò sí ọ̀rọ̀ padà tó máa kan ayé ẹni kó jẹ́ pé ìmàlúù ẹni dáadáa jẹ́pẹ́ dáadáa náà ni ẹ lè tó yọ sọ̀rọ̀ yẹtọ̀ sùn owó sùkọ́ ìṣe àlàmà sílẹ̀ ẹ ẹ dìní kankan kan ọmọ ẹ bẹ dìní kankan so lọ́lọ́ ti sọ pé ọ̀tá ó kẹ́rù ẹ̀sọ̀ fún nàbì máa bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀kọ́ wọn lẹ̀ náà ẹni kó jẹ́ pẹ̀lú dáadáa kí ni ìṣe pẹ̀lú pé àdálẹ́ ti túká wàlá tó ti kò hún náà fi hàn ẹ má fara ni wọn ẹlòmíì ti bẹ pé àfihàn ní kọ́ ọ lẹ̀ ìgbà ìyá ọ̀jẹ̀ àlọ́ àbúrò ẹ̀ kọ̀ mi ìwọ mi ìkọ̀ mi o tani ọkọ rẹ ní ọ̀sán tẹ̀ lábẹ́ àmì ọkọ mi rí èmi náà sì ní kọ́ mi lẹ̀ ṣùgbọ́n ojú ẹ̀ òjò wàláì ọkùnrin mi bẹ̀rẹ̀ ọkọ mi ní kọ́ lẹ̀ ṣùgbọ́n ìyá tí ó máa jẹ́ nílé o àwọn ìyá kan bẹ ìyá abẹ́lẹ̀ ni ó nìkan yọ ọmọ ìyá rẹ̀ òdúnrà ọkùnrin tó wà kọ̀ọ̀kan tó gbọ́ kọ̀ọ̀kan kí ló tún bẹ́ẹ̀ bó ṣe ọkà gbọ́kọ̀ fún yẹn èyí tí obìnrin yẹn bá fẹ́ràn nínú ilé ìwé wọn àwọn ọkùnrin mi wà báyìí ọlọ́ọ̀ni ẹ má sọ pé ẹ fẹ́ gbà wọ́n sọ́dọ̀ ẹ ọ̀wọ́n lẹ̀ ìrọ́ra ó wá sí pé ẹ ń fara ni wọ́n ọlọ́ọ̀ni ẹ má sọ bẹ́ẹ̀ wọ́n máa yẹ fún bẹ́ẹ̀ àríkà kọ́tù bọ́lá mọ́ná ẹ ń dọ́gba jẹ eléyìí ẹ̀ṣẹ̀ ńlá ló ẹ wò tó àtàlọ́tò òbí záwùjà fi tẹ̀lé àná níbi ọ̀rọ̀ sísọ ń ṣe rí pẹ̀lú obìnrin sábà bá wọn sọ. kódà ká máa kọ̀nsídà éèjì wọn nínú àríf pẹ̀lú obìnrin náà lọ́wọ́. ìyàwó Aisha radiyallahu anha wọ́n lànà bá ní àwọn àwọn ìran hajj wọ́n máa ń ṣeré ànábì ọ wà máa wá dúró lẹ́yìn ànábì máa fara pamọ́ lẹ́yìn ànábì sọ́lá àrùn sálá kí ilé máa wo àwọn yẹn tó lè jẹ́ kí wọ́n máa rí mi ẹwọ ẹ̀kọ́ ń bẹ̀ yẹn pé ìyàwó èèyàn ẹ ṣe ń pè yẹn kàn mọ́ expose ìyàwó Aisha wọ́n fẹ́ wo nǹkan ìwọ kan lọ́kọ́ sára síwájú ọkọ̀ ó ń dà ó ń dà ẹ̀yìn ní ojú aláìlẹ́kọ̀ọ́ ni ọ́ ìyàwó Aisha tó lẹ́yìn ó yanjú lọ́kọ̀ọ́fẹ́ káwọn ẹni yóò rí òdó lẹ́yìn àyẹ̀sọ́lá rẹ̀ ìyá wa yẹ wa ni mo tá dúró sẹ́yìn ànábì títí títí títí ànábì ló ń bẹ̀rẹ̀ lórí wáyà mi ìgbésọ́ ti tó àìsàn ní kò sí tó wáyà kan sọ pé ó kùn síbi ẹ̀yìn ànábì báyìí ànábì bá kùn á ìṣẹ̀lẹ̀ yà wọn náà mẹsẹ yẹn káà tán para wọn tán gbé pósítà káàkiri o ẹlòmíì mo ní ìgbà wọlé ya mọ́tò yẹn ìbẹ́ẹ̀ ti dá kídù àtúgbòdò sọ yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn bọ́dà tó ń túnlẹ̀ nínú ẹ̀ máa ń ṣe é sìn ẹgbẹ́ àti ìgbé lọ́dẹ fẹ́ wọ́n bẹ̀ jẹ̀ nìkan kí ni àtà ẹlẹ́sìn ni wọ́n ti lẹ iná pósítà ńlá yẹn mọ́ bẹ́ẹ̀ àfọ́ wà pọ̀ lẹ́yìn pìrìwẹ́dìn pìṣọ̀ tí wọ́n jẹ́ pìrìwẹ́dìn pìṣọ̀ kí ẹ láǹfààní ẹlẹ́dọ̀kẹ́ ẹ̀kọ́ kara yín jẹ nígbà tí ẹ̀ ti dà ẹ̀yin ti gbàgbé ní àlẹ́ ayé nù hàk ẹ̀ ẹ̀sùkùsì ara yín mọ níwọ̀n o ojú ìbò lágbára o ẹlòmíì ó bímọ sábà yìí wọ́n ń gbé ọmọ ẹ̀ nínú ẹ̀jẹ̀ láì pẹ̀ lórí social media ọmọ ọba àdìjọ́ kejì ọmọ bá bọ́sẹ̀ ṣe àná. àlàyé rẹ̀ ẹlòmíì rẹ̀ tẹ̀ra káàtà náà pẹ̀ ó ti sọ ilé ìgbé káàdà ìfọ̀jẹ̀rọ̀ àmà àmà wúlò àbúrò tó ń bọ̀. ẹlòmíì ń ta àwọn àbùjá náà tó fi lórí ìbáradà. èmi ni mò ń ta àfùn ẹ o kiri ẹlẹ tàwọn fẹlẹ tàwọn fẹlẹ tani mo wà ní kọ́ńdọ̀ kàrà kẹ́ẹ̀tì níbi báyìí. ẹ̀yìn mẹ́lẹ̀ ìbàdàn ẹ̀yìn mẹ́lẹ̀ ìkíláàsì. ẹlòmí ń bẹ ní ráwùdọ̀ ní màdínà ìyẹn nábìlà ní ráwùdọ̀. ẹ máa kọ́mẹ́ǹtì. jésù tún gbà wọlé sí wa fọ́tìmù kọ́dọ̀rọ̀ jáde àlàhàdìgbà ẹni ẹ máa tí ètò ọmọ kéékèèké tẹ ẹ fẹ́ àwọn ọmọ kéékèèké tó yẹ pé àlàhàdìgbà tẹ alẹ́ lẹ́hàn àwọn ọmọ kéékèèké tó máa ń fẹ́ kọ́kọ́ ọmọ bá àwọn ṣeré yàrá ẹ̀ka ni pé ẹ máa kùn sí dàwọn lọ́wọ́ wí bùkàì rọlọ́dọ́dọ̀ àwa àfa bẹ́ẹ̀ ni lọ́gbẹ́ ṣe ní pàǹtì ọmọ ọdún ọmọ sixteen seventeen nígbà wá pé ọmọ sísìn wọlé kọ́rọ̀ wá kọ̀rọ̀ wọlé wá ń sọ̀rọ̀ wọlé ya mo ti bá kú bí ọmọ lọ ẹjọ yẹn jẹ ẹjẹ ẹjẹ máa sọ kàtàkàtàkàtàkàtà àǹtí tọ́ọ̀lì mo ti kọ́ lẹ́nu mo kà í dà la nǹkan bẹ̀rẹ̀ rẹ̀ orí lọ́mọ sísìn yẹn tó lọ́mọ orí mi orí ta ti tù yẹn ọ̀pẹ orí twenty five ló ti máa sọ ọ̀pẹ. ìwọ́n tó lọ bẹ́ ọmọ kékeré náà ó yẹ kó ra gbàdá lọ́wọ́. ẹ̀kọ́ ó kàn síbi ayé jẹ ó ní ìkùmọ̀ kan òun ò mọ báyìí dáadáa. ó mọ bẹ́ẹ̀ ló ṣe sùúrù pẹ̀lú ẹ̀mí. láti ọgbọ́n ọjà ayé ti ní kàkà sísìn kàkà kìnnìkan lè bù bẹ́ẹ̀ ẹ̀mí ti ní kàkà ó ṣe sùúrù náà ní àbá. báwo ọkọ̀ ọmú lóbi yé ọmọ tó ti wà lé lọ́kàn náà máa fi rẹ́rìn ní àbúrò ẹ̀ ti sùúrù ọmọdé ló ń ṣe wọ́n ti mọ̀ ẹ̀yọ́ bíbí ẹ̀yọ́ bíbí ẹ̀ ti sùúrù ní àbúrò ọmọdé ló ń ṣe nígbà sáàni kó ọmọdé ni ìyàwó yín náà sáàni ẹ̀ ti sùúrù ní àbúrò tò nínú ríkù náà ni ìwọ́dọ̀ ọba ti oríjọ ọba ti tẹ́rí sínú òṣìṣẹ́ òkúrú mẹ́ o ìjọ ọba ti kí tí wọ́n máa ń sixteen seventeen years àwọn èèyàn méjì ti kọ́ lẹ̀ o máa ń pọ̀ ta ọmọ seventeen years o ti fẹ́ afáfẹ́ o ti kọ́ o ti fẹ́ eré rẹ̀ ti kọ́ ibo lẹ fẹ́ bà ní jẹjẹ. wọ́n rà pé wà ní oṣù ẹ̀dá rárá. ẹ wọ́n rẹ̀ pé wọ́n máa ń yọ ọ̀dà àtẹ̀yìn kí ni ò lè sọ oríṣi táàtì pẹ̀lú ẹnìkan ọlọ́mọ náà jẹ́ sẹ́kọ́ndì sùn ọkùnrin á ti sọ ọ̀lẹ̀ dà o. owó ò ń mọ gbogbo àwọn gẹ̀ẹ́dà ìdá kò sí ìmọ̀tà ìdá. olùyàwó àṣà ọ̀dẹ̀ ọ̀la àìhá ọ̀wà ìfàkùtù kọ́lù àjàdíyà ti hadíta àdíyà ti sin àdíyà ti àlàlà. ẹ kọ̀ǹsídà wọn kí ìtìjú wò sí ìmọ̀tà kan gẹ̀gẹ̀. ẹ ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn. bí ẹ bá wá ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ẹ̀yin ìyàwó nígbà tó o bá fẹ́ kọ́kọ́ ó máa rí léèdì pẹ̀lú ẹ̀ náà bí lẹ́ẹ̀rí léèdì pẹ̀lú ọmọ ẹ̀kẹ́hùn. ọkọ bá wọlé lójú kù lẹ́yìn ló ti fẹ́ẹ̀ kàtà jù ọmọ lẹ́yìn kó fi ìṣẹ̀fù táàmì ìyá àgbà náà ni bọ́tà pẹ̀lú mi pẹ̀lú ọ. ìdí wú lẹ́yìn tí wọ́n rà ní gbogbo yọ kàwọ́ pẹ̀lú àsìkò sí ẹ̀ nìyẹn. ẹ kò sí pé ní bẹ́ẹ̀ ni àbá kan ló ní wàhálà ọba sùn lónú ilé ó jọ àyàwó ẹ̀pẹ́ òun bíbí o bẹ́ẹ̀ kan mẹ́tì sọ́ọ̀fù o òun àna rúùmù o lé wá ó sì mọ̀ pé kékeré òun ní ọ̀nà ọ̀tá yẹ kọ́rọ́kọ́rọ́ ọwọ́ ló lé a. náà wá ń fojú débi rẹ̀ bó ṣe lé bẹ́ẹ̀ ti wọlé bàbá àti ìtìjú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀kọ́jú bí. Òní ọkùnrin bọ̀ wáyé lọ́wọ́ sàánú. Àbá rẹ̀ dà yìí sọ́kùn ẹlẹ́lọ́sùn yìí síbi lọ́dọ̀ tà ẹ̀sìn sùn. Àbá rẹ̀ dà ọ̀sájà di ọlọ́sùn sínú sí irú. Olébìnrin wa ó tún lẹ́ra rẹ̀ mórí àga mọ́ òun. Kò wá táàyè fún ìyáálé mọ́. Ìyáálé bá dàrú. Ah, Ẹ̀yin obìnrin ẹ ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ọlọ́run sànù wa so ẹ máa kọ̀ǹsídà ọmọkẹ́ yẹn náà ọmọdé ló ń sè é ẹ̀yin ọ̀pọ̀ náà ẹ̀yin náà máa ti sàmọ́ kékeré tẹ fẹ́ ẹtí tí wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú ṣíṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú obìnrin òun náà ní kí èèyàn ó máa ní time fún wọn láti dọ̀dọ̀ máa sọ̀rọ̀ obìnrin bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bẹ bí ti tó kéèyàn máa ní contact time contact time contact time pẹ̀lú ìyàwó yàtúrẹ̀ bó ti wulẹ̀ kọ́ máa. yóò ní ìjọba tó lọ sọ ọwọ́ àlè jẹ́ kó bọ́ra gan obìnrin ló ní kẹ́hìn lọ́jọ́ jókòó báyìí kẹ́hìn lọ ọ̀rọ̀ tán ta. mo ní programu kan ní aago mẹ́wàá mo lè fẹ́ débẹ̀ tó tẹ̀ ọjọ́ ìkí ìlọ náà nine o. ọjọ́ ìlọ náà ẹ ló gbọ́ pẹ̀lú àti ẹ ti tẹ àgbà mi. kò ní bọ̀ kọ̀ǹsídà ó dọ̀kú lónìí ẹni. o ti wá jáde o ti dé náà kò sí ilé ìtọ́ bẹ́ẹ̀ jáde àbú ayé ẹ̀sáré yọjú. ikú tó rẹ náà lásìkò ẹ rẹ sì yẹn ní ẹ̀sáré ti tọ̀rọ̀ sájà ẹ máa lọ́gbà yẹn. èyí ó padà lé kí ló ó padà lé náà. kí lè fẹ́ sọ ẹ tí mo mi tẹ̀lé láti láàyè àdìgbà. Alimisa ahujaya inu wole kila lana na o tobi la emi sari shaya. èso wa ni wọ́n èso tí ò sì ṣe é mọ́ nínú kó lè ní nàgà náà náà ó tó bẹ̀rẹ̀ láìpẹ́ ṣàfihàn ṣàyàtì náà ó tó bẹ̀rẹ̀ láìpẹ́ ṣàfihàn ṣàyàtì. àfikún náà kó làwa ni kò síbẹ̀ yẹn ti bẹ́ẹ̀ máa ṣe àyíká ti sùn. àwọn obìnrin náà wá fún wa létí.

àwọn òdòdó tó lóòrùn tó da ni wá kò lè dínà làkùn tọ́lọ̀ ń dá wa fún yín wákò lóko yasutare rẹ̀ àtàyà sí ni wákò lóko yasutare rẹ̀ àtàyà inú. gbogbo yíkọ̀ sẹ́ni tí ọ̀fẹ́ òdòdó àbẹ́ni tí ọ̀fẹ́ rẹ̀ nàní tó ẹ̀yà àgbà kan ìyàwó aláìsàn ọ̀gbìn ọ̀la ẹ̀ ha ẹ̀ àdìsí àbúzárẹ́rì hadith abizare ẹwọ didi táàmì sí ẹwọ ayélujáfọdá náà ìjókòó lóòrù lálẹ́. alájọ lọ sí ọlọ́run ẹni lẹ́yìn sọ̀tà àwọn obìnrin mọ́kànlá kankan táwọn mẹ́rin mọ́kànlá panu pọ̀ wípé ajá sọ àwọn nǹkan kọ̀ọ̀kan nípa àwọn ọkọ akẹ́rì kankan mọ́sibì kankan pamọ́. alájọ ni mo fẹ́ gbọ́ tọba bẹ̀rẹ̀ tọba kẹrin bọ àkọ́kọ́ báyìí yọ sọ lọ sọ sọ sọ sọ kọtà nìkò ní ẹ lọ kà á nìkò ní

ọ̀rọ̀ sísọ ẹ ọ̀pọ̀ ń tẹ̀kọ́ ẹ̀hẹ́ ìtìlẹ̀ àti gbọ́rọ̀ ẹ máa sọ̀rọ̀ yín inú rẹ̀ ò ní tù. o sì ṣe bá láti rìsífù kọ́ọ̀lù bíi pátí mẹ́rin aláta ń pè ọ́ o lè gbọ́ o gbọ́ o gbọ́ o farabalẹ̀ o tún lọ sórí jà o tún tún bẹ́ẹ̀ o tún lọ gbẹ o tún parí jáde èsì. ọ̀yẹ́ ọkùnrin ní màá rìsífù kọ́ọ̀lù mi ti ti rúgbà ní ní ní ní bẹ́ẹ̀ rúgbà ní ìyàwó rẹ̀ ní ọ̀tá jáde èkó dàkúrò kó dàkúrò rẹ̀ ní jọ tó la òfin tó kè ó ẹja tó máa tọ̀. kọ́nà bàbá àgbà ẹ̀ lọ fi gbà gbóhùn bàbá ẹ̀ dúpẹ́ lọ́dọ̀ ọ̀lọ́ àwọn èèyàn tó fẹ́ nà ọkọ yìí. ẹ̀yin náà ti tọ́jú wa bẹ́ẹ̀ bá fúnjọ́ ju wa dáadáa láàbá tó rí wọn tẹ̀ pé àná tí mo fẹ́ jáde ẹ̀ lásán yóò dá abẹ́ẹ̀kọ́ ẹ̀yin náà lẹ́ẹ̀dá lẹ́ ẹ̀dá jọ gbọ́ ìmọ̀ sájáde òun náà ìlú alábòsí ni ọ́ ìwé àwọn ọmọ sájáde ṣé láwùjáde ọmọ ẹ̀gbọ́ kò ní lọ́ máa bọ́ lẹ́yìn ní òkú ti gbàǹgbà àti yíká láì dọ́wọ́ bò táwọn múlẹ̀ sílẹ̀ wọ́n ó pọ̀ gbogbo gbogbo ẹ̀ sọ anábìbí wọn àti ṣe ṣùgbọ́n àwa lè ní ìyàwó rẹ̀ wà padà wà bọ́ọ̀sì láti lè máa para ta láti máa sọ̀rọ̀ nú ẹ̀ para ta tó ti kò rí ọba sọ̀rọ̀. ìyẹn sì ní táìmù fún wọ ní táìmù sí ìyàwó ara rí kan ló kọ̀ wáyé tó náà nìyẹn nítorí àsìkò ẹ̀yin obìnrin tí mo fẹ́ sọ fẹ́yìn náà ẹ̀ gbogbo tá a sọ yìí. o fẹ́ pọ̀ yín pọ̀ ṣùgbọ́n kan ṣoṣo lèmi bẹ́ẹ̀ sọ tó jẹ́ ti àwa a bù káàkà lọ́dọ̀ fi. ṣé ẹ fẹ́ wà lìdán náà? náà ẹ fẹ́ wọ náà? ọlọ́run ní jẹ́ wọ náà ọlọ́run jẹ́ wà lìdán náà. ìdáná ti sọ pé àwa o awa náà ní náà o alábìbí arábìnrin kan léèrè pé àdáàtò báàlì náà tó o ti lọ́kọ olùbẹ̀ bọ́ọ̀lù tó ti lọ́kọ olùbẹ̀ ìṣèjú agbára nígbà lọ alábìbí lọ mọ̀ wípé ọkọ rẹ yẹ jàǹdà tó kí wà náà àlìjáná rẹ àti náà rẹ náà wò níta sọ bẹ́ẹ̀ ń kẹ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún àwọn ṣẹ́kù wa tí ọlọ́wọ́ bá dá kí wọ́n bá wa dúpẹ́ fún wọn. kí ó sì bá a sọ wọ́n ní ẹ̀sán olóore wọ́n bá a sọ àsọ̀bádé ọ̀rọ̀ tó sì wọ gbogbo wa ní akínyẹ ní ara wá sí ọdún yẹ kí a sọ fún wọn ju pé ká sọ pé ẹ̀sìn àkóbọ̀ lọ. kí ọlọ́wọ́ bá dá kí wọ́n bá wa sọ yín ní ẹ̀sán olóore.